èyí tí ó ti fi àánú rẹ̀ tí ó fi fẹ́ wa fún ní òní ọjọ́ kẹwàá nínú oṣù rọ̀bẹ́ ọ̀hún sáàni ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti mẹ́rìndínlógójì. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. òní ìtẹ̀síwájú nínú kìtàbí al-adab al-mufrad tẹ̀lé imam al-bukhari rahimahullahu ta'ala níbi tí a dé òun náà ní ẹnu ọ̀nà àbáwọlé ọgọ́rùn-ún kan àti mẹ́ẹ̀ẹ́dógún òní báàbò ní inna kulla ma'rufin sadaqa ojú ọ̀nà tí ń sọ fún wa wípé <clears throat> gbogbo dáadáa yẹn yẹn tí yẹn bá ti sàárà ni ẹ̀rì pàtijọ́ yé wa yí pé kódà kó tó bẹ́ẹ̀ gẹ́ kéèyàn fẹ́ sọ fún wọn rí dáadáa sí tí ò bá ti ṣe láburú síyàn ó ti ṣe sàárà náà ni ó dẹ̀ ti ti ṣe dáadáa náà nìyẹn báyìí nísìnyí wọn á fẹ́ sọ fún wa pé gbogbo ohun tó bá jẹ́ ṣé olóore téèyàn bá ti yẹn yẹn tó jẹ́ dáadáa sàárà ni àdìsí tí ó wà lábẹ́ rẹ̀ wọn náà ní hadithi igba àti mẹ́rin lé ní ogún two twenty four wọn ní hadathani aliyu bonu ayash. hadathani aliyu bonu ayash qal hadathani abu basar qal hadathani muhammad bonu munkadir عن عن جابر بن عبد الله عن النبي صلى الله عليه وسلم قال kullu ma'rufin sadaqa. hadith náà sọ pé ó ní Ali ibn Abi Ayyash ó sọ fún wa ó bá wa sọ̀rọ̀ ó ní pé Abu Ghassan ìyẹn náà bá wa sọ̀rọ̀ báyìí pé haddathani Muhammadun bunul Munkadir ó ní Munkadir ìyẹn náà sọ mi yí pọ́rọ̀ yìí wá Jabirin bùnú Abdullahi radiyallahu ta'ala anhuma ọlọ́wọ́ látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa alihi wa sallam kí là ànábì sọ wọn là ànábì sọ pé kullu ma'rufin sadaqa gbogbo dáadáa yẹ́nyẹ́ <clears throat> sàárà ni o <clears throat> gbogbo ohun yóò tọ́ bá ti jẹ́ dáadáa tí yẹn bá ti ṣe sàárà ni wọ́n ní dábàá wo hadithi yìí ó jẹ́ hadithi tí ó ń sìn yẹn lójú kòkòrò àlà àdàmì ìkọ́rin màrún lórí pé ká má fi ojú rí náà dáadáa. lẹ́ànà kó lọ́ṣẹ́ ìyẹn fàálùhù ìmọ̀kú torí gbogbo ohun yòówù tọmọ nìyẹn bá fi àwòyẹ kóòlò minal khair àbí ohun yòówù téèyàn bá sọ nínú rere yóò kìtàbọ̀ lẹ́hùn bíi sọ̀dàkọ̀ wọ́n dẹ̀ sì máa ṣe kí ni o wọ́n máa kọ sàráàfù ìyẹn sọ rere. èèyàn ṣe rere méjèèjì náà ni wọn akọ sàárà fún. lábẹ́ báàbù yìí bákan náà hadith mi tún ni ọgọ́rùn-ún méjì àti mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wọn ni hadathana adam bun abi iyas. hadathana adam bun abi iyas qal hadathana shu'ba qal hadathana sa'id bun abi barda bun abi musa an abihi an jaddi qal. قال النبي صلى الله عليه وسلم على كل مسلم صدقة قالوا فإن لم يجد قال فيعتمد بيديه فينفع نفسه ويتصدق أنا آدم بن أبي إياس أبا wa شعبة yìí pé ṣọ́ọ́bà yẹn náà sọ fún wa ọwọ́ ní ṣọ́ọ́bà sọ fún wa wípé Sa'id ibn Abi Burdata ibn ó sọ fún mi yí pọ́wá látọ̀dọ̀ bàbá yẹ látọ̀dọ̀ bàbá rẹ̀ ọ̀là nẹ́bí sọlọ́lọ́hu aleyhi wa alihi wa sallam ó sọ wípé ala kulli mùsùlùmí sadaqatu lórí gbogbo mùsùlùmí ni sàárà fi dandan fún ọ gbogbo mùsùlùmí ló ṣe dandan fún láti kíni o láti máa ṣe sàárà kó máa ṣe tọrọ àánú. fa in qalu fa in lam yajid. wọn làwọn yẹn wá bí anabi léèrè pé tó ẹni tẹ ní fi dandan fún mùsùlùmí tẹ sọ kó fi dandan fún kó ṣe sàárà tí ò bá rí ohun tó ṣe sàárà ńkọ́ à anabi sallallahu alayhi wa sallam wọn ní fàyà àìsẹ́mi ló bí ẹjẹ́ yìí kọ́ lọ fi ọwọ́ rẹ̀ méjèèjì kọ́ lọ fi ṣiṣẹ́ hmm, àti ìjọsìn tó fi dandan ní sàárà téèyàn bá fi nírí sàárà sí tó ti pa ìníṣẹ́ lọ́wọ́ lọ́fà téèyàn ò fi rí sàárà ṣe ná náà ọ̀sára ẹ ìlàjì ẹ bẹ́ẹ̀ ni. kọ́ lọ fi ọwọ́ rẹ̀ méjèèjì kọ́ lọ fi ṣiṣẹ́ nítorí àti lè rí ọ̀ràn yẹn yẹn ṣe anabi sallallahu alaihi wasallam ọwọ àti tó bá fọwọ́ ẹ méjèèjì ti sẹ kì í ṣe sàrà nìkan ló máa máa ṣe ń bẹ o fọyẹntẹfì ọhún nẹfùsàfù á wúlò fún rẹ ẹrí pa ti sọ yẹn ṣáájú ṣáájú tẹ́lẹ̀ yìí pé èyí tó lóore jù nínú sọdákọ òun ni mọ̀ ń bá kọ́ òrìnà àti wí ṣáájú nínú àwọn hadith takambi sàrà tó yẹ pé yẹn ṣe tó tún sẹ́yìn ẹ̀kún ní abọ́rọ̀ lẹ́yìn ìgbà tẹ́yìn sì tọrẹ àánú tán kọjá sí pé yẹn tọrẹ àánú tẹ́yìn bá ń sọ pé ta láwa rẹ́ mi tó ní fún lágbájá irú ẹ̀ náà wà ní hadithi yìí ń sọ wípé a ní gbogbo mùsùlùmí ló pe dandan fún láti kíni o láti sàárà wọn á bí anabi léèrè sallallahu alaihi wasallam pé fa in lam yajid tí ò bá wá rí ńkọ́ tí ò bá rí ohun tó ti sàárà jíjẹ́ ọlọ́run ní fọyà àtẹ́milú bìyẹ̀dẹ́ yìí tọ́bajá sí ìníṣẹ́ lápá lọ́fà ìrí ohun ti sàárà yẹn ọlọ́fọ́ méjèèjì ṣiṣẹ́ o. fọyẹ́n fàrùn nẹ́fùsà hó tọ́ba fọwọ́ méjèèjì ṣiṣẹ́ tán arówó tí a fi ṣe rẹ̀ láǹfààní ọ̀yẹ̀ta sọ̀dẹ̀ adẹ̀tún ti sàárà ń bẹ̀ náà. ọlù fa ìlànà yọ̀sẹ̀fẹ̀ àwòlànà yẹ̀fọ̀ẹ̀ kọ́ọ̀l fayọ̀ ẹ̀yìnù fayọ̀ ẹ̀yìnù dáì hájà tìlù màlúù. tọ́ wọ́n tún wá bí anábìrì rẹ̀ sallallahu alaihi wa alihi wa nígbè fa ńlam yẹ tẹtẹ tí ọba wa lágbára ńkọ́ àbẹ̀dẹ̀ tí ẹ̀kọ́ kò ṣe orí ṣe anabi sallallahu alaihi wasallam adáhùn kí a kì í tí tán fọyọ ìnú zẹlìhájà tìlmẹǹtò ó ní láti ṣàtìlẹ́yìn ajá tí kò máa ṣàtìlẹ́yìn fún ẹni tó ní bùkátà alimẹlho ẹni tá a ṣàbòsí fún ẹ tọwọ ní rábà yóò rìn lọ́wọ́ wọn tún béèrè. ọlù fàílà yẹfàlì kọ́ọ̀lì fàyà àmúrù bìlọ́yì àwòyà àmúrù bìlọ́yì. tọ́ wọ́n tún bí anábì lè rè sallallahu alaihi wa alihi wa sallam ìgbé fàílà yẹfàlì tí ò bá tún wá rí yẹn náà ṣe ń kọ́ à ń sọ sọlá wa ní bẹ́ẹ̀ ni fàyà àmúrù bìlọ́yì á pàṣẹ rere àwòyà àmúrù bìlọ́yì tọ́ba ṣe bí òṣèṣe ara náà nìyẹn o wọ́n tún béèrè béèrè. bọ́ọ̀lù fàyín lọ́mù yẹ fàyín kọ́ọ̀lù fàyín bíkú àní ṣọ́ọ̀lù fàyín nàbù lọ́wù sọ́dà. ṣé ọba tún wá lágbára bóyá kọ̀ mọ ohun tí ń jẹ́ dáadáa débi pé ó pààyàn láṣẹ dáadáa ṣé ọ̀fẹ́ lomi ọmọ ohun tí ń jẹ́ dáadáa ẹ̀rẹ́ lomi ọmọ ohun tí ń jẹ́ dáadáa ọmọ débi pé ó pàṣẹ dáadáa tẹ̀wọ̀n kọ́nẹ̀ tí ọba tún gbà ṣe sàárà nìyẹn kò tí ẹ̀ mọ ohun tí ń jẹ́ dára lórí pé wọ́n pàṣẹ rẹ̀ wọ́n ní tí ò bá rí ṣe ń kọ́ wọ́n sọ sọ́lá ní tó bá rí bẹ́ẹ̀ ọ̀yọ́ mi ti kú àní ṣár ọ̀yà káwọ́rọ́ níbi láburú ó lágbára ṣiṣẹ́ láburú kó má ṣe fa ìnnẹ̀ láhu sọ́dà kọ ìyẹn náà máa ṣe kíni o ọmọ ajẹ́ sàárà fún ẹ̀rí pàtiwí àwọn eléyìí ṣáájú ṣáájú tẹ́lẹ̀ tábánikà wo hadith yẹn nínú àgbáyé tá a rí bí a máa rí at-targhib fil amali wal kasb hadith yìí ń ṣe wájú kòkòrò pé ká lọ wá fẹsẹ̀ iṣẹ́ léyìn ẹ̀ ṣe téyìn ẹ̀ fi lówó lọ́wọ́ kọ́lọ́mbà fẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ mùsùlùmí wá lọ́ọ́ ṣe tàwákùlù ni a máa ń sọ fún wa pé ahun méjì lóní lọ́pọ̀lọpọ̀ gbà la máa ń sọ àtàwákùlù. fihi amalu wa amal irun tí wọn pè ní tawakul èyí tí sẹrí àfẹ fún wa òun lè tó ṣe yí pé èèyàn máa ṣiṣẹ́ èèyàn wàá gbà pé iṣẹ́ tóun ṣe yẹn kí ó jẹ kí yẹn ṣàṣeyọrí o Ọlọ́run ní okùn yẹn torí nínú àánú Ọlọ́run ọba subhanahu wa ta'ala èèyàn lè ṣiṣẹ́ bí erin ó sì máa jẹjẹ ìlérí ẹlòmíì dẹ lè ọlọ́run ọba àlejò ọlá yọkùtù wọ̀yàkùbọ̀ wọ̀yàkùbì ó lè tẹ fẹ́ni tó bá wù ó dẹ̀ lè dì fẹ́ni tó bá wù ná ìsàlá tó o lè dì fẹ́ni tó bá wù èyí tó bá wọ ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ni ó sì ẹni kọ́ wà nù àyà tó tẹlifílìkà máa ń tẹ̀sà ẹni ọba wù á fún lọ́la ẹ̀wọ̀ tẹ́ǹsì ọ̀lẹ́mẹ́lìkà bí máa ń tẹ̀sà ó sì máa ń já ọlá lọ́wọ́ ẹni tó bá wù òṣìṣẹ́ ọlọ́run ọba subhanahu wa ni adá lè ṣe ni. ìyẹn lè ṣiṣẹ́ díẹ̀ tí dúkìá ò ti ṣùgbọ́n sábàbí déyàn bí ní dúkìá ni kéèyàn ṣiṣẹ́ àdéhìí ń yóò yé wa bẹ ẹ̀rí pẹ́ nìyí ni ọbẹ̀ ti sàrà kò dẹ́ni olú ti sàrà sọ pé lọ wá méjèèjì ni pé arún jẹjẹ mẹ́ tọ́ba níyàwó yóò rí àwò tọba ọmọ ní gbogbo àwọn míì tí hadithi òun ti lójú kòrò fìlà àmàlì wà lìkàsìbí kékin yẹn lọ wá fẹsẹ̀ Ọlọ́run ní máa ń kẹyìn tó tọ gbẹ̀yìn oṣù tẹ ẹwà ẹni tó yẹ wọn ni wọn mọ ọ̀rọ̀ di ọlọta lánàá tí sèkà dáhùn máa ń kọ sínú ìtàkọ́fà àwọn tó máa ń kọ yẹn wọn ni ọwọ́ abá ní mọ́sálásí wa ìwọ ọlọ́bí sẹ́ni wọn ni à ń ké sọ́lọ́run náà wọn ni àfa ẹni sàmẹ́ látọ̀mùtìrú zàhàbà. sọ́mọ̀ pé sẹ́mi ò lè rọ̀jò góòlù ni ọyá àfihàn ya gba bí iṣẹ́ rẹ̀ lọ. àbẹ́ ti kẹ́ ìyẹn ó ṣiṣẹ́ tọ́lọ́wọ̀n wá kọ́ pé ìyẹn ò ní ní ọ̀kẹ́ ní ní ṣùgbọ́n pé ìyẹn ní sí ọ̀dọ̀ ah, yìí náà afárá sí. ní ìyẹn bá ṣe kan tí ọba mú ìyẹn ó mi kí ìyẹn jó ń méje mẹ́nà ọba jù bẹ́ẹ̀ lọ lórí pé mo láfẹ́ àbá sanfara nígbà tí ń bá àwọn ẹranko gbé ń jèlò wọn ni wọn fi la máa ní a lílì kẹrí mi àní ilẹ̀ àdá sàràrọ̀ gìbán àwòrán ìbán wọn wà yá kìlò wọn ni ń bẹ fún ọmọ nìyẹn lórílẹ̀ níbi tó lè sálọ bóyá ó ń sojú kòkòrò nǹkan ni omi tó lè sá lọ bí ó ti gé tiẹ̀ wá ọgbọ́dọ̀ sá gbogbo àfẹ́ kó ń sẹ́yìn wáyé náà ni àfẹ́ kó lu yìí mo nífẹ̀ẹ́ ìlú mi pọ̀ ṣé ẹni tí ó nífẹ̀ẹ́ ìlú tí ò ní rí ṣe ń bẹ̀ ó sì kó ń bẹ́ sàràrọ̀ tí ó máa wá rìn lẹ́ni tó sojú kòkòrò ọ̀rọ̀ àbẹ́ni ń bẹ̀rù nǹkan wà ìyẹn lọ bò mí a tún wọ́n náà bí nǹkan ó ti dùn lọ. wọ́n fi pé ká ṣiṣẹ́ àwa kú lò ní fi wá ṣiṣẹ́ yẹn ìyẹn wá kì sọ lọ́hùn ìfẹ́ ọlọ́hùn wọ́n ti máa ṣiṣẹ́ rẹ̀ fi máa jẹ̀jẹ̀ lérí ọlọ́hùn ṣàánú mi dá mi lóhùn dá mi lóhùn jẹ́ n jẹ kí n rí mu kí n rí fámìlì bọ́ kí n rí bùkátà ṣe ìyẹn wá kì í àwọn bàbá wa wọn ní adìẹ wa ń di òfin àwọn bàbá wa máa lọ́ra jókòó táwọn àgbàlagbà kọ́ gbogbo àwọn tí wọ́n bá láwọn ohun sọ́nsìn ní àwọn kéèkéèrè àwọn jọ máa jó bàbá wa ń di òfin wọ́n ní adìẹ tí bá ń sàbà lọ́wọ́ pé mo ti ń wí ni pé ọlọ́run ò ní iye mo yé oní sàbà mo sàbà bí ó ṣe wá dọ̀ọ̀mọ̀ dọ̀wọ́ rẹ̀ bí ó ṣe dọ̀ọ̀mọ̀ dọ̀wọ́ wọ̀ lọ bẹ́ẹ̀ lọ̀rọ̀ ọṣẹ́ ìyẹn ó ṣiṣẹ́ ìyẹn wàá kì í sọ lọ́wọ́ ìyẹn ní tẹ́ndì o ìyẹn ní sóògùn ájò burúkú nígbà ẹni tí ọba mọ ibi tí ẹgbẹ́ rẹ ti là yóò sáré kú ẹkẹrin rí tílókò tó wọ́n ń fò bẹ́ẹ̀ ni ni wọn ò lè má dọ́dọ̀ wà irọ́ ní ń pa wọn ò dọ́dọ̀ rẹ o èké ni o ìborí tí wọ́n ń pariwo tẹ́ pariwo tẹ́ àwọn ọmọ òkú ní ìsìn dọ́wọ́ wọn irọ́ ní ń pa àtẹ̀sọ́pẹ́ni tẹ́ bá sàtẹ̀ ti mú ẹ sájà gbọ́ ẹni ọba di wúrowúro bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ àgbọ̀ akẹ́ni ọwọ́ apàdé wa ní kóòtù ni yóò fìdí ẹ̀ múlẹ̀ òkú tí wọ́n kú jọ wọ́n kú ààyè tí wọ́n fi kú yóò tọ́ka wa sí. ìyẹn ó ṣiṣẹ́ ọkàn ìjà pé ńgbà tí ìyẹn bá ń ṣiṣẹ́ yẹn kò gbọ́dọ̀ kọjú nǹkan kan nù tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala torí pé sẹ́ta fẹ́ ṣe yẹn wàsílà ni. إلا الغاية العمل ليس الغاية والوسيلة ها لا ت... الغاية لا تبرر الوسيلة قاعدة جدية الغاية بتان له جاجا òun ni bá ti dẹni ọlọ́run bá kò lè já sí pé àwọn akọ́nà ẹ̀kọ́ náà dé bẹ́ẹ̀. ẹ ọ̀ fáwọn kan sọ pé bẹ́ẹ̀ ọba da gbogbo ẹ̀rú kó gbogbo ẹ̀ pọ̀ nítorí pé àlọ́gbọ́ ọ̀yá tó tó bá rẹ̀ rẹ̀ wá sí ìlà. bí tá ń lọ yẹn lè sọ̀nà tá a tọ̀ kọ́ sọ di dáadáa fọ́ dàbí ọ̀dà tẹ́lẹ̀ ẹlẹ́mi ọjà lè yọ ọjà fún gbogbo ẹ̀ kùtùkùtù mọ́ra wọn gbájú ẹ̀ ń bọ̀ ra lẹ̀ kò ní ra mọ́ ń bọ̀ kọ́lé ọ̀kẹ́ máa tẹ̀ dára kan yẹn máa tẹ̀ lágbára aláì kọ́ làwọn ọba àlekè ọlọ́sọ ó sì gba owó lọ́wọ́ èèyàn òun ralẹ̀ òun ti parí ilé fún yẹn níbi àwọn ọ̀nà ìlàdó yẹn náà ni o gba owó báyìí pápátá pé òun ti parí ilé ó ti kàn án òun ti ṣe sílé òun ti ṣe plastic. ìyẹn wa ní kí wọn lọ gba kọ́kọ́ lé pé òun ní káwọn akọ lọ ṣàdúrà nígbà tọrọ òyìn lè kó sì nìyẹn wa ní lọ ṣàdúrà yẹn ló tó fún òun òyìn lè òun òyìn lè wa sọ àná ọ̀tá látọ́ tó irú irú mu tẹ́ni yẹn ṣe yẹn ń gbà pé àlọ́kọ́ ayá tú tó bá rò lè wà sí ìlà èbí ká já gbogbo ẹ̀ kutukutu mọ́ra wọn kí wọ́n sọ yìí kí wọ́n afá àgbà à ẹ lọ́ bá ń gbọ́ kọ̀ọ̀fà àfà lágbájá ẹ bá ń ra sọ fún sàmẹ̀dù káwọn afọ́mọ aṣàdúrà fún ìgbà alágbájá ọlọ́run ò sì mọṣẹ́ tí ń ṣe àgbésẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ sí pípọ̀ náà bàbá wa ń bí nìyẹn ọmọ sáà ti gbọ́kọ̀ wálé náà bàbá àwọn ajá lè bàbá àjá wọn tí wọ́n máa ń lọ́ọ́fíìsì ní oṣù yìí wọ́n lọ fi síbí báyìí pẹ̀lú òwú ọlọ́run tó bá di oṣù tí ń bọ̀ ní bá wọn bẹ̀ tó lè pé gbogbo nǹkan tí wọ́n sì máa ń sẹ́ẹ̀tì síbẹ̀ tó rè pé hàn àwọn eléyìí ò lè pọ̀ mí. ẹnìkan wá sọ fún mi níjọ́ kan pé nínú àwọn ọ̀rẹ́ mi kan ní tí nǹkan ọtí gúdìgbẹ ọba jáyọ lágbára lọ́la ẹgbẹ́ máa ń ṣe mí tí ní fámílì ẹ̀ bá rí ọ́fíìsì wọn oṣù mẹ́ta mẹ́ta ni wọn bá ti lọ ọfíìsì báyìí wọn wọn rọgẹ wọn ṣe gbogbo ẹ gbogbo nǹkan gbogbo nǹkan ìgbádùn ni wọn wà mẹsàn án gba àwọn eléyìí ò lè kó mi wọn rọ pé àwọn bá yẹn kọjá wà láti lè gbà eléyìí ni ó ti kó gbogbo owó lẹ báyìí yọ kàn débẹ̀ lóṣù mẹ́ta kọjá ọdún kẹrin sọmọ tó ń sọmọ láti gbò làwọn ènìyàn ti kókò mi báyìí akókò mi báyìí jèrè ǹjẹ́ ilé mọ́gínní wọn dẹ̀ ti ti sọ láyìn wọ́n ti máa lo láyìn àwọn yẹn gbà pé àlọ́ tẹ̀bí kásá àdúrówó nẹ́sẹ̀sì ìbádọ́rọ̀ lẹ́wọ̀n sílà ọ̀nà yóò taari àtọ̀ débẹ̀ kásá ti sọ̀bì kan débẹ̀. ẹnì kí mo sọ pé tí yẹn bá ń ṣiṣẹ́ yẹn ìyẹn fẹ́ gùn kẹjọ yẹn òní kó lọ́nà àárọ̀ ṣẹ̀rí àsọ pé wówó ibtaghi fima ataka Allahu daral akhirah mọ́tọ́lọ́ ń fẹ́ láyé fi wọ́rùn wala tansa nasibaka minad dunya lẹ́ẹ̀kan náà tó ń wọ́rùn má gbàgbé àti ṣe kíni o àti múpin rẹ̀ láyé ẹni ọba fẹ́ lówó kó lówó ẹni ọba fẹ́ lọ́lá kó lọ́lá ṣùgbọ́n kàn gbọ́dọ̀ kó bá bí sáà ń lọ gangan torówó tá a fẹ́ nìyẹn dúkìá tá a fẹ́ kójọ yẹn wàsílà ni ilà lọ́gọ́yà kí ni àlọ́gọ́yà ibadatu Allahi tabaraka wa ta'ala. sẹ́ẹ̀dì pé nǹkan abẹ́ fowó yìí ṣe gẹ́gẹ́ wọn ní sádàkà káwa ní dúkìá yẹn gẹ́gẹ́ là ń lọ kójọ ó wà ń kọjú wa láti ṣètọ́ lọ́hùn-ún mí ìtọ́ yẹn ká ṣe nítorí pé abẹ́ ṣe sádàkà yẹn léwu hadith yìí kọ́rọ̀ máa gùn àní ṣe ń lójú kòkòrò fil amali wal kasbi lórí pé ká ṣiṣẹ́ ká bá ṣiṣẹ́ ká kọ́rọ̀ jọ àti wípé ó wá ń sọ lójú kòkòrò pé ká ṣe rere hasbel imkan bó bá ti rọ̀ wá lọ́rùn. àgbọ́yé kejì dábàá nù hadith yìí a máa rí àjùlọ ọlá tí ń bẹ́ẹ̀ mọ́tò yẹ́dẹ̀lẹ̀ àwọn ní wal musa'ada. ká máa nẹwọ́ rẹ̀ lọ́wọ́ àtìlẹ́yìn sáwọn ẹni tó bá ní bùkátà ẹni tó ní kọfẹ́ ni tí ò ní yóò sì máa pọ̀ sí ọ̀rọ̀ ẹni tí yẹn bá ń jẹ́ nu dúkìá rẹ̀ yàn níbẹ̀ lọ́hùn kó kú o ǹdẹ́yìn ó wí náà ni pé lágbájá ọlọ́run má ti pa ọ̀rọ̀ à ń jẹ́ dúkìá rẹ̀ àmọ́ bó ti kó jọ ọlọ́run má jẹ́ òtòṣì. wọn ló ṣe wá nù hadithi tí wọ́n ní àtúntò sẹ́lá ń sọ wípé ẹnì yóò tó bá fẹ́ kẹ́mi òun kù tọ́dẹ̀ fẹ́ kí dúkìá o tún ya mùrà mọ́ òun lọ́wọ́ kọ́sà máa dà wọ́n lẹ́bi pọ̀ omi sọ pé kọ́ máa ti sádàkà ogun gúngun ẹ̀mí nìyẹn ogun kárìsì kì máa ya mùrà kọ́ máa yé yẹn mọ́ yóò kẹ́ máa pọ̀ ní débi pé ní wọ́n bá ké sí pé wá bóòlù ọ̀sẹ̀ àìbíyẹ báyìí lólówó ẹ̀ dì lẹ́sìn ó ṣe dì báyìí òun ni wọ́n máa wọlé kò ní lè ṣàlàyé sádàkà ló mú gbẹdẹgbẹdẹ yẹn hmm, obìnrin kan wọn ò lówó lọ́wọ́ dàbí alára mọ́ sí abẹ́ gbalé lọ́dọ̀ rẹ̀ ó ti pẹ́ o àti máa fẹ́ bí ngbà yẹn náà á ti tó bí ọdún bí méjìlélógún báyìí wọn á fẹ́ gbalé lọ́dọ̀ wọn wá ń béèrè pé àfa pé bóò ni o fún un má lọ sí yẹn gbá o wọ́n máa jẹ àwọn èèyàn kéèyàn títà ní gbogbo àwọn kìnìún wọ̀nyẹn wọ́n ní kó máa jà sí pé wọ́n gbé èèyàn kan tó burú sílé bóyá ẹni tí ń wà pálapàla ṣẹ́wàá di pé àlájá ẹ wá bó lẹ ṣe kó dúkìá yín jọ mo sàn rántí ọ̀rọ̀ tó sọ ńjọ́ ni ó ní wọn ò sì lè bí mi pé kó mo ṣe kó jọ kí n rálàyé ṣe ìpè ilé tóun kọ́ ságọ̀ òun ló sì kẹrin àbí sì kẹta wọn wá wò pé sẹ́rù òun kékeré náà lòun nílé yìí kí ló sì ń dá àwọn wà lóhun ta karosíìnì ọyá sàlàyé bó o ṣe ń jèrè kò fi ra búlọ́ọ̀kù kan kọ́lé kò fi kọ́ kéènì tán kọ́ sọ ó ní kí ló sì jẹ́ kí wọ́n fi tóun gbà sí ni tí bá lọ mu dúkìá tó bá mu owó ó yẹ pé ọlọ́run lọ́mọ iye bílíọ̀nù tí wọ́n máa ń yọ Aliko Dangote lọ́sẹ̀ fifty two àbí fifty three ní ọjọ́ orí rẹ̀ ìlérò pé ó ti wọ ọgọ́ta báyìí mọ́ mọ́ ọ́gá mo rí rí dáadáa lẹ́ẹ̀kan lóòótọ́ tí dúkìá bá ti pọ̀ gan èèyàn ní gbádùn gbèsè ayé rẹ̀ mọ́ lóbi yára pé àwọn ẹni tí ẹ̀sìn yé àwọn tẹ̀sìn yé wọ́n ti di pé ń pọ̀ bẹ́ẹ̀ ni wọ́n fi tọ́lọ́wọ́n ọba mú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni.

sọ́ọ̀mù àgbẹ̀ òṣò mi lè rẹ̀ ni àbí ha wẹ̀lẹ̀ ń sè níbo ló ti ráyè ìyàwó àbọ̀ ẹ̀sìn sọ bí tí ó ti ráyè rẹ̀ ẹni tó yẹ pé gbogbo ògbà kínní lọ́mọ máa gbé síwájú kínní láptọ̀pù ní ọmọ àwọ gbọ́ngbọ́n owó yìí wọlé ee ọkọ̀ yìí ṣubú eléyìí ti jóná omi tí wọ́n fẹ́ gbà ní. ẹ̀ ọ̀pẹ́ yẹn ó ti ṣe èrè lọ́dọ̀ òbí kí ló fi ṣe. bọ́lọ́dún fẹ́ ráyè à ń gbọ́ àwọn kan máa ní lọ́ọ̀sùn lọ́dọ̀ òbí ọbí wo kí ló ń pè bẹ́ẹ̀. pé gbogbo ẹni tí ń ráyè lè nìkan ní ìsìnkè lówó ni. ẹni àwọn kan sọ pé ẹ lọ wọ àwọn ẹ lọ wọ àwọn olóṣèlú pé èwo lórí wo ṣe sínétọ̀ tí wọ́n sọ fáwọn lọ kó mọ rẹ̀. Ah, ìbọn lọ́dọ̀ òbí lẹ́yìn ìsìn tí wọ́n wá yọjú sí lóńtẹ́ẹ̀lì àwọn eléyìí ni ọ̀tán pé ìyàwó tó wá fẹ́ báyìí wọ́n á ní ẹ wọ́n lóyún mọ́ bímọ lówó sì wà ń kó ẹnìkan ní ká tọ́ka sóńtọ̀ ń káwó ẹnìkan mẹ́nìkan wá. mẹ́yọ méjì ọmọbìnrin méjì kankan ń lé ya yìí ní gbogbo áfíríkà sóhun ká kọ́kọ́ nǹkan lọ́dẹ̀ wà wọ́n lówó rẹ̀ fifty kìíní kan eh, billion lọ́jọ́ ní dọ́là ni o àbí pounds dọ́là fifty ni o fifty three àbí nǹkan ni mo kà á sí kẹ́yìn ẹ eh, billion dọ́là owó burúkú ẹ̀rí pé nǹkan yẹn ti ó ti wọ́ wé gẹ́gẹ́ kọ́ náà wọn bá àlekẹ́ ọlọ́sẹ̀ sùúrù bó ṣe tún àyẹ̀kọ́ tún nìkankan tí yẹn bá tún mú báyìí ó tún máa wá ya fòrà lọ náà ni ẹnì àwọn kan làwọn ìsirahélù yẹn àwọn tí wọn kọ sí nọ́mbà wọn àtàtì ẹ mọ owó wọn pè ní àmọ́ bá ti fi owó wọn àwọn kèsì rí burúkú ká báyìí tí kò wọn ò sí ká tí kò wọn máa ń lọ lẹ́nu báyìí. ṣé mo pé mo tọ́ wà nú ẹ̀sìn ni pé kó dàbí ìyẹn sí mùsùlùmí ọmọ èfi dúkìá sí dáadáa dúkìá wọn máa pọ̀ o ẹ ọ̀kọ́ wà nù hadith wípé tí ẹni tí ó gbà fà ó bá ti sàárà àbó ṣe rere ọ̀tọ̀ àyìnbó tó ẹ̀mẹ́ta ń fi dunya. bísíǹsì ó tún fẹ́ jù sí i àwọn kẹ̀kẹ́ ń bẹ gẹ́gẹ́ mọ gbọ́rọ̀ àwọn àfáwà kan tó sọ pé àwa la ní àwọn gbà lọ́wọ́ wa àwọn kẹ̀kẹ́ rí burúkú yẹn ẹ wà àwọn ẹni tí wọ́n kó oògùn kọ́ wa láti Belgium àwa la ní gbogbo orú nǹkan bẹ́ẹ̀ ọyẹ kárí mùsùlùmí tí ọ̀dà ń gájá láàrin wa fún owó ráìsàn kan náà tọwọ́ pọ̀ kó o rọ pé oògùn rẹ̀ ẹ sáà máa gbowó ẹ̀ lọ́wọ́ mi irú èyí tí wọ́n lọ́mọ tí ń gbá bọ́ọ̀lù ṣe pẹ́ ní táìsàn kan bá ń dà láàmú kánú àbí àwa la ní ṣé mùsùlùmí ló ń dọ̀ wọn kékeré ni wàláyà àwa la ní sádàkà yẹn máa pọ̀ sí àbí owó ni ọ̀pá ìyá fura sí ni. ogun ni mo pè kẹ́nu àwọn ọmọ ìyá wa ti ń gábẹ́rẹ́ mo ní ṣé ẹni títí bíi bá ń dà láàmú sínú ìwádìí wa sẹ́ẹ̀rì ìtọ́jú a wọ́n ní òṣìṣẹ́ ló ti tọ́ lọ́dọ̀ àwọn ò lè rí ìtọ́jú o. ó ní ọ̀dọ̀ àwọn ẹyin adé náà ni ẹ lọ àwọn ọ̀tọ́jú ẹ o ẹ̀rí gbé yẹn lágbára nísìnyí wọn ò sì ní gbẹ̀sán kẹjọ́ gbẹ̀dà lọ́kẹ́yà wọn àwa la ní gbogbo nǹkan yẹn téèyàn bá ti ṣiṣẹ́ tó lówó ó ti ní tẹlómi mọ́ èèyàn máa wá yá èèyàn máa bù sọ́tún bù sósìn bù sí gbogbo yóò sì máa fẹjú ni téèyàn bá fi gbọ́rọ̀ ká ṣe dání lẹ́nu torí ash-shaytan ya'idukumul fakra wa ya'murukum bil fahsha kódà bí òtó tẹ́lẹ̀ yóò tó yọ ọkọ̀ tí ò ní yé yẹn téèyàn bá ti lábìlísánì màkàlì ọ̀làkì ń bìlísánì ha kó má láwọn ẹlẹ́ lójú ẹ báyìí tó bá jókòó tó bá rẹ́rìn wí ni èmi lọ́rẹ́ mi náà sọ dẹni pàtàkì báyìí ọlọ́run dàkú má yẹyẹ rẹ lọ́dọ̀ rẹ. ẹ̀rí bákan náà a tún rí pé hadith yìí àgbẹ̀yìí tá a bá mi òun ni fálọ̀ lẹ́mtìnà àní sàròyìn ọlá ti ń bẹ́ẹ̀ bí kéèyàn má sì bí tọ́lá bá mọ̀rọ̀ dọ́ọ̀tì yìí àìsí bí yẹn kí yẹn ṣe ń torí tọlọ́run láti fi wá ìmọ̀ ọlọ́run. ẹ ọ̀kẹ́ ń bá àwọn afẹ́ ẹlẹ́kọ̀ọ́ lọ pé wọ́sọ̀lùmù mi ṣíyàmì nù fún sífà ìǹtẹ̀jẹ̀ dáàí fàtín ọ̀lẹ̀ àìlátín láàyè zùlẹ̀mù wọ́n ní wọ́sọ̀lùmù ẹ̀ rábùsì àdámọ́ ẹ̀mí. tọ́ba rẹ̀ ni tí ò ṣe torí nǹkan kan ni ò fi ṣe ó yẹ pé níyàn bá tún ṣe bí kéèyàn tó yà níyàn òkò fi lè gba aládá nítorí àti wojú rẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni kéèyàn má fi ṣe bí ó dẹ̀ lágbára àti ṣe bí. ìkẹrin nínú àgbẹ̀yẹ tá a bá nu hadithi tá a ka yìí òun ni pé sẹ́ rí sádàkà ó kẹnu kìí sowó nìkan gbogbo tó bá ti jẹ́ rere yányá sádàkà kódà kò bá jọrọ ọjẹ wà kọjá ipò lèyàn lò fún yẹn sádàkà ni sàrà ni èyàn lè fọ̀rọ̀ yọ ẹlòmíì lọ fún un ẹnu yìí bẹ́ẹ̀ ti lè fi jù yẹn sọ́fìn èyàn lè fi yọ yẹn lọ́fìn náà fẹ́fẹ́ ṣe rí bá ọkùnrin kan sóbìnrin kan gbóhùn fẹ́fẹ́ abẹ́ẹ̀ kẹ́sì ọkùnrin yìí dẹ̀ ní ọ̀daràn ni obìnrin yẹn wá bì wọ́n. kí ọ̀wá sọ fún kí ọ̀daràn ẹlẹ́ni yìí o fi ẹnu ṣe kíni o kò fi yọ wọ́n padà jẹ́ dodo fẹ́ rẹ̀ tẹ́ báyìí àgbèsì ń gbọ̀ báyà. bí wọn àwọn èèyàn ti máa ń fẹnu sí i láburú fún yẹn. tí yẹn bá fẹ́ káwó ló ń bi láburú yẹn kọjá sí pé yẹn wájú ọ̀nà ọlọ́run àti pé sàárà nìkan léèyàn ló tí ń jẹ́ dáadáa sàárà lábẹ́ ẹnu حديث مين دوتو كان حديث حدثنا مسدد حدثنا مسدد قال حدثنا يحيى عن هشام بن عروة قال حدثنا أبي أن أبا مراوح البخاري أخبره أن أبا ذر أخبره أنه سأل رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل قال إيمان بالله وجهاد في سبيله قال فأي الرقاب آه أني مسدد أبا أثروني يحيى ناس وقال ترى هشام بن عروة أوان هشام بن عروة ينا زويب حدثني أبي قل بابا من قال على الله صفهم بيتي أبا مراوح الغفاري ó fún un ní ròyìn pé Abu Dharr akhbarahu ìyẹn náà fún un náà ròyìn pé òun bí òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam léèrè pé ayyul a'mali afdal pé iṣẹ́ wo lọ́lọ́lá jùlọ àti karo eléyìí ṣáájú wọn là nẹ́bí dáhùn pé imanun billahi ìyẹn nígbàgbọ́ sọlọ ń lọ́lọ́lá jùlọ kódà gbogbo sádàkà táwọn sọ látìgbà yìí ìmọ̀ọ́nì lékè rẹ o tí o bá sí ìmọ̀ọ́nì òun lásán yẹn pé dúkìá máa fẹ́ jù láyé tó bá dẹ̀ di lọ́rùn ìyẹn onígbà kankan kí ni wọ́n láǹfààní ayé ta ní sẹ́yìn ọlọ́run. mọ asana dina wa duniya ìdájẹ tàmà á labaraka lọ́hùn fi duniya biladini. kí ló dáa tó kéèyàn láyé kọlọ́run kò sí orí àjẹjẹ tẹ́ ń bi ayé téèyàn ní tí ọ̀sọ́run bẹ́ẹ̀ lórí yáa pé àkọ́kọ́ iṣẹ́ tó lọ́lá jùlọ ìmánu bìlá gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé gbogbo iṣẹ́ olóore tá a bá ṣe kọ́lọ́wọ́n ọba àlekè ọlọ́wọ́ tó gbà lọ́wọ́ wa á rí májẹ̀mú mẹ́ta. àlẹ́ awọ́l àlẹ́ iman ẹni tó ṣe nǹkan yẹn gbọ́dọ̀ jẹ́ ẹni tó nígbàgbọ́ sọ́lọ̀ kọ́lọ́wọ́n tó gbà níṣẹ́ olóore fún. ìkejì ní kí ni alẹ́ ikhlas á sì ń torí ọlọ́run ìkẹta náà ni alimutaba ihun tó ṣe yẹn tó ṣe déédéé ihun tá wọ́n wá bí anabi léèrè pé ayyul amali afdalu pé iṣẹ́ wo lọ́lọ́lá jùlọ àmì sọ̀tàlá wa dáhùn pé ìmọ̀ọ́nù billahi ìnígbàgbọ́ sọlọ ọlọ́yẹ̀ ká tún gbàgbọ́ wá sí o ọ̀sẹ́ni kankan tó lè fi kankan sì yàn ká máa rí láàrin wa káyọ̀dé kan máa nígbàgbọ́ pé ah, àìsàn ń ẹnìkan sọ pé alùsùn ah, nẹ̀nẹ́sì ni tó ti yẹ kéèyàn gba nǹkan bẹ́ẹ̀ bọ̀ wà láyà àtúgbàgbọ́ yìí ṣe o ẹ má jẹ́ ọjà sí pé ìrùmọ̀ àbí ìbòrí àbí ṣòkòtò fífò ọkàn máa jẹ́ ìdánimọ̀ lásán láì ní ṣàtúnṣe ọkàn wa kò ní ìtumọ̀ kankan o síbẹ̀ yẹn bí pẹyọ wọ́n wáyé kórè ìgbàgbọ́ táwọn yóò bá wà yìí pé èèyàn ò dákú èèyàn ò dá ṣàìsàn èèyàn ò dá ní dúkìá téèyàn bá kú lórí bẹ́ẹ̀ kódà kí ń mọ rẹ̀ ọ̀sẹ̀ délẹ̀ kí sòkòtò rẹ̀ ó fún jù bẹ́ẹ̀ lọ kò ní bọ́lọ̀ dáadáa. ọ̀rọ̀ pé yẹn ti nírú mọ̀ ilé nìyẹn ti bò yọ̀ ọ́ kódà kí yẹn lo jìlì bá ọba jóbìnrin ṣùgbọ́n ìmọ̀ nìyẹn ògún régé ló yá pé ohun táwọn afáà máa ń tẹnu ọ̀rọ̀ sọ ṣì dùn ẹ wọ nínú mọ́tò àkàdọ́rì ẹ rí i pé àwọn ọ̀gbọ́n lè máa yẹ jù wà lẹ́nu kẹ́lẹ́ tẹ̀síhìhù ìmánì. àkọ́kọ́ ń tọ́wọ́ pé dandan lórí ẹni tá a gbé wọ̀kọ́ lọ́rùn pé ẹni yìí ti bàlágà ó ti di mùsùlùmí tá a máa bí pé ó ṣe é da ó ṣe é da tẹ̀síhìhù ìmánì. kó nígbàgbọ́ sọ́lọ́n kó gbà kọ́ bẹ́ẹ̀. kódà bí yẹn bá tá sí yẹn ògùn ò lè mú yẹn àfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́ pé wàmọ́ hum bìrọ̀ rí nàbí hìmí àhàdín ìlà bìhìmí àwọn ẹni tí wọ́n jẹ́ lẹ́bọ lóògùn tí wọ́n ní dúkìá tí wọ́n tún máa fi ń lérí tí kì á ságùn sí ọ ó rí ipò ní gbádùn nísìn ó rí ipò owó rẹ ọlọlẹ nísìn ó rí ipò onímọ̀ ńtọ́ ọmọ mọ́ wọn ò lè fi iná wọn wọn ò lè fi ṣèyàn ní sùtà àfi pẹ̀lú ọ̀nà ọlọ́run ìgbàgbọ́ yìí gbọ́dọ̀ dúró lẹ́mí àwa tá a jẹ́ mùsùlùmí àwa alùsùnà ọ̀gbọ́dọ̀ já sí pé ìdánimọ̀ súnà máa wà lára wa ṣùgbọ́n ohun tí wọ́n máa rí lára nínú ẹ̀mí wa á léwu aléwu ẹ̀dá kan ẹ̀yà tún gbàgbọ́ wá sí o ìnígbàgbọ́ sọlọ́n ìkejì ní jihadu fi tẹ̀lé lọ ìjagun sójú ọ̀nà ọlọ́run ó ní wọ́n tún wá bí anẹ́bí lè rè pé fa ayé rẹ̀ kọ́ bí àfùtọ́ àti wíru eléyàn náà tẹ́lẹ̀. èyí tí owó rẹ̀ bá wọ́n jù òun lọ́lọ́lá jù nínú ẹrú téèyàn sọ̀dọ̀mọ́ àtèyí tí ó dẹ̀ níyìn. tó níye lórí àyíndá àhìlẹ́hà lọ́dọ̀ àwọn ẹni tó lẹ́rú yẹn. قال أرأيت إن لم أفعل قال تعين الضائع أو تصنع الآخر. tọ́ ọlọ́dún àbí ànábì lè rè sallallahu alaihi wasallam pé ó tí n bá rí léyìn ẹ̀sìn kọ́ ànábì níbẹ̀ ni ẹni tó bá àbẹ́ni tí nǹkan ṣe tó fẹ́ ba nǹkan jẹ́. ràn ẹ́ lọ́wọ́ àwọn tẹ̀sán náà wọlé àkàràkà ah, abẹ́ni tí ọmọ nǹkan ẹ̀ ṣe bá ṣe àti bí àwọn eléyàn ṣáájú. náà. ọ̀rọ̀ ẹ̀yìnkà ìlà afrẹ̀ ọ̀yì tádà iná tàmínà ṣàrù fa iná ha sọ́dà kọ̀tún tàtọ́dà kò bí ha àìnà fi. ọ̀rẹ́ tó ọ̀wá rí ni tó bá ṣe pé mi ìdúlé ìṣèyàn níbẹ̀ ni wàá fi àwọn èèyàn ẹlẹ́ òní ṣe láburú sí wọn tó o bá ti ṣe bẹ́ẹ̀ sọ́dà kan sàárà ni tàtà sọ́dà kò bí ha aláàánáfẹ tó ṣe sàárà fúnra ara rẹ̀ hadith mi lábẹ́ báàbù yìí wọ́n ní hadathana abu nu'man. hadathana abu nu'man qal hadathani mahdi bin maimun an wafi mawla abi uyayna an yahya bin uqayl an yahya bin bin ya'mar an abi al-aswad عن أبي ذر قال قيل يا رسول الله ذهب أهل الدحور بالأجور يصلون كما نصلي ويصومون كما نصوم ويتصدقون بفضول أموالهم طب أنا أبو نعمان أبا صرايكي حدثني مهدي وني مهدي لو صفي من على رابن ميمون أو على tọ́jú ọmọ ọ̀dọ̀ fún àbí ọ̀yẹ́yìnà látọ̀dọ̀ yahya bùnú ọ̀kẹ́yìn látọ̀dọ̀ yahya bùnú yahmar látọ̀dọ̀ abil aswad àdìlì látọ̀dọ̀ abizar ó ní wọ́n sọ fún èrè òjíṣẹ́ ọlọ́ zahaba ahlu dusuri bil ujur àwọn olówó gbogbo ẹ̀sẹ̀ wọn ti kó lẹ̀ tán ó wá ń ṣàlàyé bí wọ́n ti kẹsàn-án lẹ̀ yusalluna kama nusalli àwọn náà ń kírun báwa náà ṣe ń kírun yìí wa yasumuna kama nasum wọ́n sì ń gbàwẹ̀ bá a ṣe ń gbàwẹ̀ èyí tó wáá kún fáwọn ni yìí pé wa yatasaddaquna bi fuduli amwalihim wọ́n tún wá ń ṣètọrẹ àánú wọ́n ń ṣe sàárà pẹ̀lú ilé dúkìá wọn wọ́n jẹ tán wọ́n yóò ṣẹ́kù wọ́n tún fi ṣe ìtọrẹ àánú ń dàbí ni wọ́n ti kó gbogbo ẹ̀sẹ̀ ńlẹ̀ sẹ́ni ogbó ládàá wọ́n ti rù lọ. náà kọ́ọ̀lù alẹ́ ìsàkọ́lẹ̀ jẹ́rẹ́lá lọ́hùn lẹ́kùn mẹ́ta tó dàkú inna bi kulli tasbihatin wa tahmidatin sadaqa wa bubi ahadikum sadaqa qil qila bi shawatihi sadaqa qal law wada law wada fi al-haram alaysa kana alayhi wizr فكذلك إن وضعها في حلال كان له أجر. صح. يا رجل يا الله صلى الله عليه وسلم. ọba wọn nu jẹ ọba yìí pé wọn wá bí ó ní abẹ́ ni wọn náà gbogbo ọgbọ́n tó dá tó fi ló ya wá kí yìí wọn náà wo ohun tó sọ yìí ẹjọ́ ń kírun ẹjọ́ ń gbàwẹ̀ òun tún ṣe sàrà ó gbẹ ẹsẹ̀ ti kọ́ ọmọ pé tí ó di ah, ah òjíṣẹ́ ọlọ́run wa sọ pé àà má bọ̀ kẹ̀jẹ́ ẹ̀rù òjíṣẹ́ ọlọ́run sọ́nù wọ àlùfẹ́lá ìyẹn lọ gbé ẹ̀dùn kẹ̀bá ìyẹn lọ gbé bàbá yìí wọ́n sì padà lẹ́ni tí wọ́n yóò dùn ìyẹn dáadáa nìyẹn ẹni tí yẹn lọ gbé ìgbàgbọ́ àbọ̀bá tó sì sọ yẹn do nígbàgbọ́ òdìdí èmi náà wo bọ́jà ní ṣe bó ṣe ń lẹ́nu jọ́ mẹ́ta yìí pé wọ́n fẹ́ lọ́wọ́ kankan nù wọn ni ah, àwọn èèyàn máa ń ṣàtìyàn o aláìmọ́tọ́tọ̀ sáàmì òsáàmì lágbájá mo táwọn náà sọ ni pé kì í gbìyànjú o ó yẹ kẹ́niyẹn bọ̀ pẹ̀lú gbàgbọ́ tí ó tún pé pérépéré aláì wọn máa ń gbé bá a torí ẹlòmíì tó pé tóun bá dá wa ń kọ̀rọ̀ bóyá sọ nǹkan yàtọ̀ sí ohun tá a máa ń wí gbàgbà yọ àdá wa àtúndì àtúndì àwọn èèyàn yọ àdá wa bí kìíní ṣe ń rí yìí ní pé ìdí máa rí bẹ́ẹ̀ èmi náà wà nẹ̀ tèmi náà irú bẹ́ẹ̀ náà máa ń dé bẹ́ẹ̀ náà máa ń dé bá máa ń dé bá mo ní nísìnyí nígbà tí tèmi lọ fi owó tó tó bíi tó tó bíi one fifty tí mo lọ fi dáko tí ò ní nǹkan kan mú bẹ́ẹ̀ ọba akọ tún jòkó jòkó náà ṣé one fifty thousand mo ní bẹ́ẹ̀ ah, wọn ò sàṣì wọn mo ní sọ ni wọn ń sàṣì mi àbí ẹyin sàṣì sáwọ lójoojú èyí ṣe pé nílò ọ̀tá lu tí mo ṣe nǹkan sí nítorí ntúkà mi ntúkà mi ntúkà mi fún irú ohun tí bí yẹn ṣe máa ń ṣe nìyẹn ah, kí ni wọ́n dẹ̀ rí ah ó rí nǹkan nǹkan báyìí ṣẹlẹ̀ sí lágbájá lónìí ah alhamdulilah torí bẹ́ẹ̀ máa lọ mójútó irun rẹ̀ dáadáa ọkàn rí bẹ́ẹ̀ ni ìyẹn ò kọjá o ìyẹn ò kọjá o ẹni tí ń lọ sọ́yọ́ nísìn yọkàn kòtò yọkàn gẹ́gẹ́rẹ́ ọ̀yọ́ sì ní lọ kọ́ wa ní jẹ́ njókòó sọ́nà ẹ̀ sẹ́fọ̀ pé ń súnrin rẹ̀ síwájú ó sì dìgbà ọba dọ̀yọ̀ gbogbo nǹkan yẹn lọ́ọ́ máa fún láwọn àkàwé oríṣiríṣi wọ́n á ní ah, mọ bí ẹgbẹ́ rẹ ṣe yọ sáré fún nítorí dé bẹ́ẹ̀ ó gbìyànjú sọ̀rọ̀ ara ẹni o má jókòó lásán o ìyẹn gbọ́dọ̀ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ fún yẹn ẹ wọ ọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ ìtùnú fújìtì Ọlọ́run bá sọ àwọn olùtùnú ni sallallahu alaihi wasallam ó ní alaysa qad ja'ala Allahu lakum ma tasaddaqun sọlọ́run ò ti gbé kalẹ̀ fẹ́yìn náà ń tẹ́ sàrà tí ò ti gbé kalẹ̀ fẹ́yìn náà ah, ọba tún jókòó jókòó dáadáa pé kánàbí ọ̀tẹ́lẹ̀ fún wọn gbọ́ títa àwọn ènìyàn lòun náà kúkú tẹ́lẹ̀ ń kọ́ sọ mẹ́ta lọ́rọ̀ ìdíṣẹ́ ọlọ́run náà bá kú sọ mẹ́ta lọ́rọ̀ mẹ́ta mẹ́ta <laughs> ẹnu rìwáyà yìí ọ̀sọ̀ mẹ́ta lọ́rọ̀ ẹ̀rí kọ́rọ̀ àkọ́kọ́ wọn ni ìsọ̀lùúnẹ káwọn ọ̀nà ń kírun gẹ́gẹ́ bá a ti ń kírun wọ́n yẹ sùnmùúnẹ káwọn ọ̀nà sùnmù ń gbàwẹ̀ bá a ti ń gbàwẹ̀ wọ̀yẹ́sàsọ́dàkúnà bìfọ̀bọ́lẹ̀ amúhálìhìm. wọ́n tún fi àṣẹ́kùnbọ̀ ilé dúkìá wọn tún fi ń ṣe sàrà. mélòó ni gbogbo ẹ̀rí mu tọ́sọ mẹ́ta abẹ́ẹ̀kan ìṣọ́ ọlọ́run ìbá tún sọ mẹ́ta lọ́rọ̀ sallallahu alaihi sọ̀rọ̀ ní gbèsè ànábì ọ̀tún kàlẹ́ mẹ́ta náà là nẹ́bí wí nínú rìwáyà yìí wọ́n ní aláìsàn kọ́dìjà alọ́lọ́ ọ̀gbẹ́lẹ́kùn tọ́lọ̀ wò ti fẹ́ yìí náà ìhun tẹ́lẹ̀ fi ṣe sàárà ni inna bi kulli tasbihatin wa tahmidatin sadaqa tẹ́ ẹ bá ń ṣe subhanallah tẹ́ ń ṣe alhamdulillah sàárà mà ni Allah ẹ já gbìyànjú máa wí o. wa bud'u ahadikum sadaqa kẹ́nìkọ̀ọ̀kan yín tó lóbi àlàálí yàtọ̀ sí àràmù. kọ́ wa máa súnmẹ́lẹ̀ tọ̀ rẹ̀ yẹn tún nìyẹn náà. àti ìwọ tí ọbẹ̀ ṣe sàrà àti orí ohun tó fi ṣe sàrà àsọ̀rè lọ́fẹ̀yàwó kó fi lè máa rí sàrà àti.

àfi sọ pé àwa ta níyàwó àwa ta lára alé wọn ní atakóró wọnú àdó tó lè gbọmọ ẹwọ lè gbé wọ àwa náà ta àfijọkùnrin náà ẹja máa lé sí ní àkàrà ká máa bẹ lọ́hùn mo máa ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ gbà pé ẹlòmíín lérò pé nígbà tóun ti nú ìgbọ̀n tóun pa kòkò sókè gbogbo ẹlòmíín ti bí ọba kírun tán báyìí lágá ni lẹ́sà ọ̀nà ẹ̀ka fọ̀rọ̀ àánú jótìlá wọ̀lá àdìkárùn tòkìrọ̀ òsì kùránì kẹsí ń tọ̀ bẹ́ẹ̀ kan ló sùn ní àmọ́mọ́ tí ó parí odidi bẹ́ẹ̀ kan lọ́sẹ̀ méjì ní àmọ́mọ́ tí ó parí odidi bẹ́ẹ̀ kan lọ́sẹ̀ kan ní àti ẹ̀mọ́mọ́ ọ̀sà ti wò pé ńgbà tóun bẹ́ẹ̀ ti lè dárùmọ̀ yẹn tí tóun fa sòkò tókè tó olóyún ti parí oge nìyí gbogbo ẹ̀ pátá lòun ti yẹjú lòun ti bí àbùkátà tó yẹn yẹn nìyí. subhanallah aláìkàlà wà hàṣà téèyàn tó wá tún ti ń ṣe àdìkáàrù tá a ti ń ṣèjọsìn ẹjẹ wa a sì dá ní máa ráyè lọ́dọ̀ àwọn wa ni ní tìrọ̀lẹ́ ni ẹjẹ kan máa ṣe ní ni wọn tó bìnrin ọba mọ kéwú tó yẹ pé wà ló mi mú kéwú ìwọ náà tó sì mọ ìka tó hanu lásán èké ni ọ lọ ka kùránì kan ọmọ ọ̀ka o ó fẹ́ balẹ̀ jẹ́ o fẹ́ balẹ̀ jẹ́ o fẹ́ balẹ̀ jẹ́ o ohun tí ó sì máa ṣẹlẹ̀ á léwu gan inú ẹ̀sìn wa yìí lọ́wọ́ dàgbà wà lágbà inú ẹ̀sìn lọ́wọ́ ní so inú ẹ̀sìn yìí lọ́wọ́ àwọn ọ láti pa ọmọ wa tẹ́lómi ọmọ yóò sì ṣe bọ́rọ̀ gidi pé àwọn ọmọ ló kù níbo ló ti ìbàdí ọ̀dàgbà táwọn bá kéré àbí Usman lọ́dàgbà tó ní lágbà gbogbo ẹ bó bá kẹ wọn á dàgbà títí só lè tó Salmanu Farisi ni ọdí ọlọ́ọ̀tà lánàá Salmanu Farisi tí wọn fifty years ló lò láyé ọgọ́rùn mẹ́ta ọdún àtàdọ́ta àkọọ́lẹ̀ mi sọ pé igba àti àdọ́ta yìí yóò sọ dàgbà tó ní lágbà ló fi kéwọ́ ẹ̀sìn òkè lọ́dà nẹ́bì ọwọ́ àti sọ wá sọ pé àwọn ọmọ ló tún kún bó ló ti ìbádìí ẹ̀ dé níbẹ̀ lọ wọ́n náà bó ti mọ kùránì ká ọ ana taxi ya lérò pé mùsùlùmí gidi lẹni tí ọmọ kùránì ká ni èmi mi lérò bẹ́ẹ̀ tí ó lè dá kùránì ká kìí ṣe mùsùlùmí gidi mùsùlùmí tó jiná kọ́ àyíbẹ̀ ìjọ kan ẹnìkan sọ pé afẹ́ láwọn yẹn sánú ẹ̀sùn lónìí èdè rẹ̀ ń sọ ẹnì yẹn gẹ́gẹ́ ti jìnà sẹ́sìn ọ̀rẹ́ dì báyìí nǹkan ò ní ti dòun tí ó fi nígbà tí ò ní ohun tí ó fi ké sọ́lọ́ tẹ́lẹ̀mí bá gbé kó jẹ̀jẹ̀ ìmọ̀ ìmú tó kó lẹ̀ a lè padà rí pé síhìrù ní tòótọ́ bí bẹ́ẹ̀ tó ti ṣọ́ọ̀bù dáadáa tó sì ti ṣọ́ọ̀bù láàárọ̀ ọba díẹ̀ ńbẹ ọba sọ̀kù fánú rẹ̀ ó sì tì dáadáa ta lọ́wọ́ wọlé tí wọ́n jálẹ̀kùn wọn lọ kó bẹ́ẹ̀ àbọ̀jà ti ń ṣọ́ọ̀bù gbogbo gbogbo àwọn oríṣiríṣi nǹkan táwọn òfin náà máa ń ṣe sábà bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ pé tẹ́lẹ̀ ká à ah, ìmọ̀ká à ah, nínú tiẹ̀ máa ta pápátá kó ló ti àbọ̀ nínú àdánwò tọrọ lu ọyọ. tó ipá wọn irì sí àwọn nǹkan ẹ̀sọ́ ogún ànẹ́bì tó ti filẹ̀ fún akẹ́rin ọlá ọlọ́run ni. kódà bí yẹn bá lè máa gbìyànjú la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu yuhyi wa yumitu wa huwa ala kulli shay'in qadir riwaya yẹn ní ẹ lè wí mẹ́wàá nígbà tó ká ṣùgbọ́n àtàn kò ní ti yẹra fún mi ojókòó sí. ó ti di àǹfààní bíi mẹ́ta làní sọ̀sọ́ láǹsọ̀ mbẹ́ èyí tó lágbára ń bẹ̀ náà ni pé àṣetánì ò lè ráyè lọ́dẹ yẹn gbogbo àwọn tí wọ́n bá ti sàtì yẹn gangan wọ́n gbọ́dọ̀ ní àlàáfọ̀fẹ́ láti sàtì. ẹ̀rí torí bẹ́ẹ̀ agbọ́dọ̀ agbọ́dọ̀ gbìyànjú ipa àbẹ́lọ̀ alẹ́ sínú ìjọsìn ẹ ọ̀kan náà àwọn ọmọ ìyá yẹn wọ́n níyàwó ìyàwó yẹn bóyá ìmáàmì àlejò àlejò bí àwọn jinnu àwọn kan bẹ tí máa ń wá tí ọ lọ yọ máa wá àfáàsì máa ń rí yẹn báyìí káfó rí sípírìtì yẹn báyìí ìyẹn ń kọ torí pé bàlá ẹlẹ́yà wọ́n ṣe rúkìá ṣe rúkìá wọ́n tún ṣẹlẹ̀ débi bí àfáà káwọn lọ káwọn lọ ṣe jábáyé ó dẹ̀ sì tún yọ sí wọn bẹ́ẹ̀ ìyẹn sípírìtì yẹn báyìí ó dẹ̀ fẹ́ sí wọn sùdà wọ́n jáde báyìí nǹkan tí wọ́n sáré mọ́ náà lùkà wà fáńkà wọ́n jáde báyìí wọ́n rí ẹlẹ́yà àwọn tí ń gbóbi bọ̀ lẹ́yìn wọn báyìí. bóò ní kí ni ìrìnjẹ́ wọn bí kí kò yé o ó dẹ̀ lè jẹ́ bẹ́ẹ̀ tó lọ a gbọ́dọ̀ múra. náà lọ́sẹ̀ yìí ò lè sábà dánwò ọba ti jẹ́ àdánwò rẹ ni sọ́kùn tó fẹ́ dà tó fi sábà ó tún kó sí mẹ́fà <laughs> omi ìtúsí lágbára lóṣù kẹ àbá àbá tún ní kó o ṣe sábíà báyìí yóò ṣẹlẹ̀ kejì báyìí wọ́n bá tún kẹ́jẹ̀ gbẹ̀. kí ni jẹ̀gbọ́n eléyẹn ibi tí lọ gan tí mo fi yà á bẹ́ẹ̀ ni tá máa ṣe ń so yìí náà. ọkọ̀ kẹ́ni ìmọ̀ bó ń ṣe nǹkan kan ọkọ̀ kejì ìkẹta ìkẹrin ẹni àfáǹpin lọ. ibi tí lọ kẹ̀kẹ́ tó ti ṣe àlọ́ fi léèrè ó lè sábà dẹ́wò <laughs> àfikún ọ̀fẹ́ lọ́kọ́ ojú ọgbà dùn fẹ́ kọ́ ọ̀là mẹ́rin kò sí sáfù bí yàn òjì yẹn ọba sọ báyìí ọkàn tó ti pẹ̀kípẹ̀kí rẹ ọwọ́ àgbà bíbí yí pé tí bá tún ṣe háìdì lọ́wọ́ báyìí yóò tún dọ́gbọ́n parọ́ fàtà yẹn kọ́ wọn ṣe háìdì nígbà tó ti yá náà ni. bẹ́ẹ̀ kò fi sọ bí mo ti lọ nìyẹn ìpè sádàkà mbẹ́mbẹ́ ẹni tí ò lóbi ńlé tóun náà fẹ́ máa ṣe sádàkà ó lè lọ́ọ́ fẹ́ bì kó lọ wá ṣẹ̀ṣẹ̀ kó sì máa múra dáadáa. ẹ̀wọ̀n kí n máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà kọ́ máa sọ̀rọ̀ dáadáa kọ́ máa rìn dáadáa gbogbo àwọn nǹkan táwọn òbí máa ń rí nìyẹn bí ẹ̀mí wọn fi máa ń fà obìnrin kan ọkọ rẹ ọkọ rẹ máa ń lu yóò kó sí kò lè bá gbogbo dúkìá ọ̀kẹ́ àwọn èèyàn wà ẹlẹ́yà mi wá ń sọ fún un pé ah, sẹ́ni tí sì ń lu yìí gbàgbàgbà á ah, ó ní iná lòún láì kí n tó. torí fáìn bọ́ẹ̀ ni àwọn tí wọ́n ń ṣe ẹni ọjẹ́ súnà náà kóun ní òun rìn dáadáa ọ̀sọ́ dáadáa ó máa wọ bàtà aláwọ̀ tó di bàtà aláwọ̀ yàtọ̀ sí èyí tí sọ máa gbé. bẹ́ẹ̀ wá ṣe pé irú àwa yìí tó ṣe pé wọn á rí àwọ̀ abáyé náà tó á fẹ́ yàwọ̀ wọ́n fẹ́ yàwọ̀ ń jà ṣùgbọ́n wọn tó ṣe pé ó ti rí kẹ̀kẹ́ bẹ́ẹ̀ ó ṣe àyẹ̀wò á sọ pé àwọn àbúbàrà kí wọ́n gbébùkẹ̀ káàkiri wọ́n máa wọ̀ kí kí ló kó bí pẹ̀lú gbébùkẹ̀ táwọn àwọn àbáńṣe àbáwọ̀ àbáwọ̀ bàbẹ́lẹ́wà bàbá wọ bàtà táyà lọ́sẹ̀ yóò kó bí pẹ̀lú ilé yẹn lọ́sẹ̀ ra pẹ̀lú ilé mi ṣùgbọ́n wọ̀nyí kò sí ìmọ̀ tẹ̀tẹ́lẹ̀.

ṣùgbọ́n ọ̀tọ̀ ọba lóbìn nínú àìní yẹn o rẹ ní bí ó ṣe sùúrù pẹ̀lú ẹ tó o bá ti ṣe ju rẹ lọ tọ́lẹ́ lómi ò tún mọ̀ wọn arẹ o tó lè lọ sínú oko adodo àbí ọ̀sọ́mọ̀ torí àwọn ọmọ tó wà lábàá ń bẹ̀ kó mú wá lé kí ó ń bíbà yìí. àkọ́lé ìwọ lọ́sẹ̀ ẹ̀kọ́ ní sọ̀dáàkì tí ó gbà ṣùgbọ́n èèyàn máa ń gba sọ̀dáàkì tó rí gbó sórí wọ́n wàhálà òkú rẹ̀ sí wàhálà àfìsínẹ̀ èmi àti ọ̀kẹ́ náà ọmọ ya mo gbé wọn ní ọ̀kadà jẹ́ wọn lẹ́nìkan sí ìyàwó mo ní tó ti níṣẹ́ ni wọ́n bá ròyìn ẹni tọ́fẹ́ wọn bá nílé kan ni wọ́n gbà wọ́n ti owó rẹ̀ mo ní à yúrò òfin tìǹẹ́tì òré lè yọ̀ lọ láì níṣẹ́ lápá tí wọn ò ní jẹun mọ́ tí wọ́n bá fẹ́ yàwó pípọ̀ nínú wa bẹ́ẹ̀ lómi ò sì mọ̀ wọn ara ẹ̀ ní ni láti jọ ìnà òfin rí kẹ̀kẹ́ tọ́ka sí pẹ̀lú pé sọ́dá bí ọba ọba ọmọge fẹ́ lọ fẹ́fẹ́ yíbù abilékọ yóò rọjú. fi lè rí sọ́dákọ̀ yìí ṣe wàá lọ fábílékọ ó lè kọ́ lọ síbi tó ti ń fọ́ òkúta kóró kájú èyí ó láwọn ẹni ti fà kalẹ̀ á sí òsì oríire ó ẹ ń bojú ìmọ̀ ẹni máa wo gbogbo ẹ̀ ìwọ dílẹ̀ ìwọ dílẹ̀. Olú ti jìyà ẹ̀ kí ni ẹ̀sìn mọ́ ní wọ́n bàjẹ́? Ó ti jìyà, ó ti rí rírí, ó ti rí rírí. Sísọ́dáka yìí sísọ́dákọ̀ yìí kò sì máa fà á yẹn. Yín kẹ́ máa darí yẹn láàmú máa kó rẹ̀ sí wàhálà. tí ọba ti dé ṣe mú mi tọrọ rùn. Bí ilé ayé ò le tó bẹ́ẹ̀ yẹn. Tọ́kẹ́ bá ti sọ̀rọ̀ ó sì gbẹnu kó ń bẹ́ẹ̀ Mùsùlùmí yẹn máa tẹnu mọ́ wípé ìtọ́ sá lè yí o àfi kí n ṣe èyí tó lè yẹ ó gbé jùlẹ̀ ó wà lọ mú ìtọ́ rọrùn dáadáa kí sọdá kọ yẹn fi máa fa atẹ́yẹn àbí kò sì fopó wẹ́lọ̀ lọ fopó òpó tó ti pé pípọ̀ ọ̀fẹ́ máa fẹ́ mọ́ sí gbogbo ọ̀lẹ̀ táwọn èèyàn fi máa bọ́ pọ́rọ́pọ́rọ́ láti fopó ni wọ́n ń dá nísìn wọn ò sábì ní fopó kálukọ́ máa wá wa wí oríṣiríṣi. e wọn nílé mi mọ̀ pa wọ́n ti mọ̀ pa lòfin ní ẹjọ́ dúró. ẹ ẹ adé ẹgbọ́n délé kéèsì tó fúyẹ́ nìyẹn kéèsì yẹn fúyẹ́ ṣùgbọ́n tí wọn wá ní máa wí nkẹ̀kẹ́ làwọn yẹn máa ń wí jù ní wọ́n ti mọ̀ pé yẹn yóò kíyẹn máa báyàwó rẹ̀ ṣe sádàkà nìyẹn náà yàwó aláàlì dé fẹ́ àwọn ọkùnrin míì máa ń sọ fáwọn ọ̀rọ̀ ayé fóbìnrin yẹn subhanallah níjọ́ kan mo ṣe ní àdúgbò bíi tí n gbé tẹ́lẹ̀ ìgbà mo wá parí mo sáré kẹrù obìnrin kí wá níbẹ̀ aláàjì irú wa àti tẹ̀sí lónìí ni ah, wọn láwọn ti wá wà lábẹ́ táwọn bẹ sọ fún ọ pé kan báyìí yóò ní òun ọ̀rá yìí. ìgbè kówó ṣé kó wọn lọ yóò ní lọ sí. àwọn ọkùnrin mi ń bẹ̀bẹ̀ ọ tí ọ̀rọ̀ pé kò sáyé wọn ráyè gbogbo ẹ̀rẹ̀ gbẹ̀bẹ̀ ni. lóòótọ́ ẹlòmíì bẹ tó ṣe pé ọkẹ́ aláwòsàn náà ní tẹ́lẹ̀ ọmọ ògùn wọn gbádùn tẹ́lẹ̀ kó tó lọ fẹ́yàwó ẹlòmíì bẹ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tó ti yẹ kọ́ lọ tọ́jú ààrẹ tọ́jú ààrẹ torí bẹ́ẹ̀ káwọn náà ibò ní sádàkà yóò ṣe kí ni o ní o ṣe rọrùn nígbà tá níbi wàá sọ̀rọ̀ yẹn wọ́n sọ pé fíṣà wá ti yẹ sọ́nàkọ́ sí ìgbádùn ìyàwó tí ń gbádùn ìyàwó sàrà tó wà mí léyìn náà kọ́mi ẹgbẹ́ ti tọrọ subhanallah àwọn sàbí ò kọ́nu kọ́ ọ̀n pẹ̀lú yẹn pé bí ìbádà ni alihamdulilayi bí ìbádà ni agbọ́ yẹn ewu tún ní ìyàwó rẹ̀ tí ń bá ṣe àṣepọ̀ tí ó tún gba sàárà ń bẹ ìdíje ọlọ́run ni lọ́wọ́ di àfin haram ṣé tó bá lọ ṣe nǹkan yẹn lọ́nà haramu àkànnì àléhìn wíṣọ tí ò ní gbẹ̀sẹ̀ lápẹẹrẹ gbogbo àwa tá a máa ń lọ ọ̀dánù lé obìnrin tí ń bẹ lé ọkọ ẹjẹ́ abẹ́rù ọlọ́run èèyàn gbọ́dọ̀ nẹ́nu fẹ́sùbìnrin tí ń bẹ lé ọkọ nínú àwọn alimuharamati muakata òun lọ́wọ́ àwọn obìnrin tó yẹ pé àràmù ni láti fẹ́ dàsìkò kan dàsìkò kó àsìkò wo ni bóyá tọkọ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ó fi kú ọ sì ní bẹ lọ́wọ́ pé ọlọ́run ti lè pa ọwọ́ mi fi lè bá obìnrin yìí àbí tí wọ́n fi fira wọn lẹ̀ ò sì ní lọ sún wọn lórí bẹ́ẹ̀ ká sọ̀ra ẹlòmíràn tó wá ṣe bẹ́ẹ̀ tán báyìí ọwọ́ rẹ̀ ó sì bẹ̀rù ń tòótọ́ àmàdẹ́dẹ́kú dẹ́wọ́ aláìyá àràmù ni o ẹ mọ̀ pé kò kan náà gbogbo wọn yẹn wà pọ̀ mẹ́ni tí tọ́fẹ́ ya rẹ̀ tọ́fọ́ ọmọ rẹ̀ abẹ́rẹ́ sì gẹ̀ẹ́sì tọ́fà búrò rẹ̀ kò kan náà gbogbo wọn wà. haramu haramu haramu náà ni ọ̀fà ń tiẹ̀ tó ìyàwó ti ń bẹ lọ́ọ̀dì ọkọ̀ kan èèyàn gbọ́dọ̀ kọnu fẹ́ dà ẹ̀yà bẹ̀rù ọlọ́run ẹ̀sìn má lọ tún wọn ká àwa tá máa ń dẹ̀gbẹ́ burúkú ìgbẹ́kígbẹ́ là ń dẹ tí wọ́n bá ń jẹ́ ẹ̀ bá wọn yẹn jú ẹ̀. ẹ̀yẹn ẹjọ́ ẹ̀yẹn ẹjọ́ ẹ̀kọ́ gbọ́ òun ni ojú ọ̀rọ̀ yẹnjú ọ̀rọ̀ ààrẹ bí ọba ti ṣe ààrẹ ti gẹ̀ẹ́dì òun ni ojú ọ̀rọ̀ yẹnjú tèmi lè ṣe mo ṣe yìí máa lọ bẹ lọ́hùn tó bá ti sọ́ débi ọ̀tún ni kò ti gánìyàn máa lọ bẹ lọ́hùn ìlú ṣe ju báyìí lọ. ẹ̀rí tí wọ́n bá gbé sínú haram ṣé kò ní sẹ́sẹ̀ lọ́rùn rẹ̀ òbí ṣe ọlọ́run níbẹ̀ ni ìwọ̀n tó wá fi halal tọ́ba gbé adùn yẹn sínú halali kànáláwo àjẹrò ládàmáwa ọmọ yẹn pé téèyàn bá tún súnmọ́ obìnrin rẹ̀ lẹ́yìn pé yẹn gbádùn ẹ̀mí rẹ̀ ara yẹn kalẹ̀ tán wọ́n á tún kàkọ́ lẹ̀ sára ẹ̀rọ pé wọ́n sọ pé àwọn ẹni tó rí wọ́n máa ń yí jù tí wọ́n máa ń fi èrè jù àwọn alẹ́ níyàwó ń gbọ́ yẹn kù bẹ́ẹ̀ mọ̀ sọ bẹ́ẹ̀ ni àwọn pípọ̀ àwọn ẹni tó rí wọ́n máa ń dà òun púpọ̀ jù alẹ́ níyàwó ọmọ ìyá wèrè jù arọ kalẹ̀ bí ẹ bá lómi afara kalẹ̀ agbẹ̀rọ̀ máa tú pẹpẹrẹ ọ̀rọ̀ lẹ̀ ọ̀rẹ́ lómi ọmọ àgbọ̀ kò ní mọ ohun tá a bá débẹ̀ nílé ọ̀là bá ń sọ̀rọ̀ àbá sin pẹ́ẹ́ díẹ̀ báyìí eré ìṣẹ́jú márùn yẹn kò sí ohun téèyàn lè fi wé sí ohun téèyàn lè fi wé káwọn olùmọ̀ọ́sẹ̀ sọ nìyẹn kò sí ohun náà lè fi torí bí èmi mí bó bá ṣe súnmọ́ra wọn sílé yẹn ṣe lálàáfíà sí. ọ̀wá síbi tí èmi mi ti lè súnmọ́ra wọn ṣùgbọ́n àtẹ̀yìn bá wà pẹ̀lú ìyàwó rẹ̀ kíyàn máa mí léraléra ni mo gbà lérò yẹn tí ó mí léraléra ó ní nǹkan tí ó ṣe lára èèyàn nínú àlàáfíà tó yẹ pé kéèyàn tó gẹ̀ẹ́tì ẹ̀ ìmọ̀rú eré ìdárayá tó lè ìmọ̀ ọ̀wá sígbà yẹn lè rí ìgbà tó bá wà pẹ̀lẹ́ rẹ̀ torí bẹ́ẹ̀ eléyìí ó jẹ́ kí ibù fẹ́yìn tẹ̀ lóbì ọ wá ṣẹ́ṣe má sì sèyí má wá èyí tó bá lé mẹ́ ọ̀rọ̀ sì tọrọ kódà lè dákú pípọ̀ náà tó máa ń dákú bátìrì ọkọ̀ nínú rẹ̀ ti gbẹ tó sì fẹ́ bí tó wà òkè tó ìwọ náà lọ dán wò ó rí pé bẹ́ẹ̀ náà ni tó nípa bẹ́ẹ̀ hadisi yìí nínú àgbọ́yé tá a bá ń bẹ̀ mo ní pé ó ṣètò ká máa ṣe ìfásitì èmi òjò ìwò òjò ní al-a'mal al-khairiyya níbi iṣẹ́ olóore àwọn míì náà táwọn ṣe kọ́lọ́ ń gbà lẹ́sìn fún wa ẹ̀yà gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ o tún fi mí kù tún fi kù. fi ìṣàrọ̀ wọ́n ní ìtọ́ka tó wà yìí pé sádàkà ọ̀tún tó lápò ara tó lẹ̀ àmàlẹ̀ nsọ́ọ̀lẹ̀ gbogbo iṣẹ́ dáadáa téèyàn bá ti ń ṣe sádàkà ni. àti wípé ká máa ṣe subhanallah àti gbogbo ọlọ́lá àti wípé èèyàn lè ṣe àfiwé irú àfiwé tà nẹ́bí ṣe ń bá ẹ̀rí kó kílíà pèsè àbí kí n ṣàfiwé tẹ́ni ẹ bá gbé sínú ìwọ̀ yọ gbèsè àbí òní gbèsè ah, bẹ́ẹ̀ náà lọ́rọ̀ halal ṣe ìbí àfiwé ni àbẹ́ ẹ̀kọ́. nínú nǹkan tá a sọ àgbáyé tá a bá nù hadith yìí òun ni pé dalilun ẹ̀rí lórí wípé nǹkan tá a fẹ́ yẹ kó nù ìbáàdà ó lè dìjọ sí mọ́ọ̀yàn lọ́wọ́ bí rọ̀rọ̀ ìyàwó tá a wí kọ́dẹ̀ lè jẹ́ ìtẹ̀lé tá ní èèyàn bá ti dá ìbóbìnrin ṣe ó lè jẹ́ ìjọsìn ìdánẹ́wà bíi ìlmọ́kú ọ̀dọ́ àhàkì zọ́ọ̀jà tọmọnìyẹn bá gbèrò wípé ẹ̀tọ́ tó yẹ kí n pé fúyàwó mi ni mo fẹ́ pè ẹnìkan fẹ́ yàwó ó ṣe pátì nìyẹn wọ́n bá ní pé wọ́n ní wọ́n bá tẹ̀ sí irun sí ọ náà ni wọ́n à ń bẹ̀ títí àní fi aṣọ gbomú kó tiẹ̀ bá ṣe kó tún fi lóyún míì bí kan sí pé kó faṣọ bomú láìlà wọn bàbá kan àwọn ọmọ òun ni bàbá ní padà fi ń sọmọ nísìnyí aláìmọmọ bàbá rẹ̀ ó dàbí pé òun nìkan náà wọn bí bá a ti máa ń gbọ́ wọn ń bẹ ni tọba ti súnmọ́ tó bímọ kéènì wọn á bẹ dákun dákun bá ń bá a ṣe kó tó fi lóyún mi wọn àbẹ ọ̀dọ̀ ọ̀dọ̀ àwọn ti gbọ́ ó lè kọ́kọ́ yarí fún ọ yarí fún ọ ìyẹn sì bímọ tó mẹ́fà sí méje àwọn ọmọ wọn ní padà fi ń sọmọ ní ìsìn wọn bá wò wọn bá ọ̀gá ń bẹ lẹ́yìn ìpìlẹ̀ ọ̀dọ̀ mi ní ìmàrin náà ìjú ẹ̀dá ní màá wò pẹ̀tọ̀ àwọn ọmọ ọjọ́ nìní tí wọ́n bẹ bàbá rẹ̀ kọ̀ọ̀rọ̀ mọ̀ kẹ́fí sọmọ mọ́jà àwọn eré ènì lọ wọ́n sì ń bẹ̀ ní bàbá ní ọbẹ̀ ní yọ̀ wá ní jìnnàjìnnà wọn gbé wọn tún wọ́dọ̀ wá ń báyìí tọ́tọ́ wọn arẹ́ǹtì ṣọ́ọ̀fù lọ́dọ̀ wa ni wọ́n wà wọ́n bẹ̀ wọ́n bẹ̀ wọ́n bẹ̀ wọ́n bẹ̀ wọ́n wọ́n tún yá àwọn èèyàn níta sábàbà àti kó tiẹ̀ tó ti lóyún mi wọ́n wà lọ́dọ̀ wọ́n ti gbọ́ tíyẹn bá bóbìnrin ṣe ó lè jẹ́ ìjọsìn tọmọ nìyẹn bá gbèrò àti bí àbùkátà yàwó àbí bẹ́ẹ̀ dẹ̀ tiẹ̀ kọ́ ìyẹn bóbìnrin ṣe tọ́lẹ̀ bẹ́ẹ̀ lè wá láti sọ àlẹ̀ láti fi wọ ọmọ dáadáa ọmọ rere tí ọmọ àtàdúrà fún yẹn tí yẹn bá jáde láàyè. àwọn ìfà nẹ́fṣì àìbẹ́ẹ̀kọ́ wọ́n fẹ́ dẹ́mi rẹ̀ yẹn ni pé wọ́n fẹ́ gé kí ojú kòkòrò kò lẹ́mi. àìbẹ́ẹ̀dẹ̀ tiẹ̀ kọ́ àsọ́nà àwọn ọ̀nà ẹ wú àwọn ọ̀nà tí wọ́n kà tí yẹn fi lè gba ládá láti péwọ́ ìyàwó kẹ́mi tèèyàn fi òfin wà òkè àbí kẹ́mi obìnrin fi wà òkè mẹ́rẹ̀ẹ̀rin yẹn òun láfi balada o tá a bá ṣe nítorí nǹkan nù mẹ́rin ẹ aláàkí ọ ọ̀jẹ̀ o sọ ẹjẹ́ àmú ìmọ́tọ́tò wa báàbù ìmọ́tọ́tò àdá ìgbésùn tako ní kíni o kó lójú ọ̀nà. حديث طوى على بيون حدثني أبو عاصم حدثني أبو عاصم أن أبان بن صمع عن أبي الوافع جابر عن أبي برزة الأسلمي قال قلت يا رسول الله دلني على عمل يدخل يدخلني الجنة قال عمق الأذى عن عن طريق الناس. طب أبو عاصم ọba àsọ̀rọ̀ ọlọ́wà látọ̀dọ̀ abẹ́n bónú sọ́mà látọ̀dọ̀ abilwazir jabir látọ̀dọ̀ abi barzatal aslami radiyallahu ta'ala anhu ó ní mo ní mo fèrè òjíṣẹ́ ọlọ́run dúlani àlà àmàlẹ́ mo fẹ́ kiri ànábì tọ́ka mi ṣiṣẹ́ kan tó yẹ pé tí mo bá ṣiṣẹ́ yẹn o yóò di xélo ní lè jẹ nẹ́ta iṣẹ́ yẹn ni ó mú mi wà lè jẹ nẹ́ òjíṣẹ́ ọlọ́run àgbàgbà yẹn ò lè àmì ìpìlẹ̀ ada àǹtọ̀rì kìnnà máa mú sùtákò lójú ọ̀nà àwọn èèyàn tó o bá àti sẹ́dí yẹn fi wà lùsẹ̀ nù. ẹ̀gbọ́n wọn lẹ́nìkan rí igi kan tó lè sìn yẹn sùtà ó dẹ̀ kó mbẹ́ kó ti wà lùsẹ̀ nù ọlọ́run. ẹlòmíràn ọ̀gbẹ́ tó ń bá ń sẹ́wọ̀n aláàfáà ti ya wèrè báyìí ẹjẹ́ àmọ́ àtọ̀ bá àwọn súnà yìí. nírú súnà àwọn àtàkọ́kọ́ asáfẹ́ máa sin rí lẹ́ni ẹ jẹ́ ayọ̀ bàtà náà lẹ́sẹ̀ agbérin láti bí ìyẹn lọ síbi olúwọlé lórí súnà tó ti kú yes ẹ káyọ̀ bàtà méjèèjì lẹ́sẹ̀ ká sì má dé fìlà náà ẹ ń gbòdì pa àfẹ́ má dé fìlà ká fi jásí pé súnà tí ó ti kú yẹn abẹ́sẹ̀kẹ́rin ọ̀ á ti ń jì àwọn ẹni ìṣáájú a máa ṣe bẹ́ẹ̀ dáadáa kò sí fìlà lórí kò sí bàtà lẹ́sẹ̀ wọ́n sì rìn káàkiri bí wọ́n bá fẹ́ lọ. náà kéèyàn máa wò pé èèyàn bu yàn kéèyàn bá fẹ́ sáré ìje eyeye ah, ooo oh, oh, oh, ṣé èyí ò sí àbí èyí ò ní sí lọ́wọ́ àná àwọn ọ̀kẹ́lẹ́ bẹ́ẹ̀ àbí o sì lọ́ọ́ wọṣẹ́ wọ́n ní ọwọ́ káàmpù àbọ̀ lọ sùkú ọlọ sùkú ọlọ sáàfù ti sẹ́fíìsì. wọn lọ kò yín sí káwọn ṣe ó lò ní ṣe wọn ní káwọn sọjọ máa fi bí ìbọn gbá yín ní wọn lè dùn dàmí lẹgbọn ní ẹ máa fi gbáyà fún èmi náà lọ rú ẹ rí nígbà tí èèyàn á sọ pé ò rí sí ebú ń bá rí nígbà tí sọ pé ó a ti kọ̀ tá a sálà máa káfí jí súnà tó inú ẹ̀ náà bí òjò lójó bá rọ ẹ̀wọ̀n pé súnà ní kéèyàn kò sí fìlà kò jójó ọ̀pá olórí díẹ̀ ààrẹ ti gẹ̀ẹ́sì àdékọ̀ tẹ́wọ́ sójò àwọn obìnrin ní ìsìn àwọn náà lè yọ ẹsẹ̀ sójò ọkàn wọn là nẹ́bí ṣe bẹ́ẹ̀ fọwọ́ anẹ́s lọ́dí ọlọ́ọ̀ta lánàá wọn àbí òjijì ọlọ́run lè rè tó ti jẹ́ à anẹ́bí níbẹ̀ òjò yìí sẹ́ ń tọ́jú ẹlẹ́dàá bọ̀ ni ìkẹ́ òní dì kó lára rẹ̀ kí kẹ́ni òde ti dára ní kíákíá tẹ̀sí sún nàní lánàá ẹ̀ bá tí ó jò bí oṣù rọ̀ ṣe ọ yọ ní sínú ọjọ́ ẹ ẹ ọbọ tó ọ yọ ní sínú ọjọ́ àwọn afáwà ló lè tú láwà ní wọn má bọ̀rọ̀ alẹ̀ tán ọmọ pé ó bọ́ ara kò lè hẹ́ta àbójúkẹ́tì lórí onísìn ọkùnrin ìdodo sí kí ni ọ sórúnkún òun ni òun ọkùnrin ó yẹ kó gbó bí tó jò lè pa lára tó bá ti jẹ́ ta gbọ́dọ̀ sí dòdò sórúkún bẹ́ẹ̀ o ó lè fojúgun rẹ ó lè pẹ̀sẹ̀ rẹ abẹ́ ti gẹ̀ẹ́sì omi ẹ̀gbẹ́ tó wá jó obìnrin ẹsẹ̀ rẹ abẹ́ ẹ̀kọ́ náà pé sọ́ọ̀sì ọtún fẹ́ lójọsìn ọ̀rọ̀ ọmọ sùn bẹ́ẹ̀ àbí dandan ni gómìnà máa wọ sọ́ọ̀sì náà pé káṣọ balẹ̀ ni kọ́ máa wọlé kọ́ gbálẹ̀ ọba ti wọ́n dójú ọba ti kọ́kọ́rin aṣọ dójú lu ọwọ́ àwọn ìgbọ́n kan káṣọ rẹ ọkàn lẹ̀ ìdí abẹ́ ti ọba wọ sọọsì ọsẹ tó fẹ́ lọ súnmẹ mọṣú alálìkíni ọ alálùkù fáì ọbẹ ẹgbọbìnrin náà lè nẹsẹ sí òjò àríkè dìye láti fi jí súnmẹ sí òkè kú yẹn táwọn èèyàn lò mọ. ó ní mo rí ìrírí òjíṣẹ́ Ọlọ́run tọ́ka mi sísẹ kan tó yẹ pé yòó di kí lónìí nìkan tí àwọn mi wà lójẹ náà nẹbi níbẹ̀ ni amitil ada àǹtọ̀rí iná mọ́sùkákò lójọ́ náà àwọn èèyàn. حدثنا موسى قال حدثنا وهيب عن سهيل عن أبي عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال مر مر رجل بشوك في الطريق فقال لأميطن هذا الشوك لا يضر رجلا مسلما. أبشر له. أبشر له. ولا يقال اسمه غير

yóò hàn kẹlẹ̀mẹ̀ gbogbo kíní ẹ̀ tiẹ̀ dínkù lọ́dọ̀ wa báyìí orí tó bá dé ọ̀dọ̀ àwọn ọmọ ìyá wa Haúsá àbí nígbà tó wà nílẹ̀ nílẹ̀ lábá ní Sudan á dúró níwájú ẹ̀ báyìí yóò sì ṣe ha èyí tí ó jí gidi yóò sì ju síbi ètò kẹ́ẹ̀ tẹ̀rẹ̀ báyìí. àláì kódà tó bá dára rẹ mo jẹ́ ọ̀sán náà lọ Malaysia tó bá fẹ́ bí ní ọ̀dọ̀ pé kó tún Malaysia mo sọ pé Malaysia kí ló tún fẹ́ kẹlẹ́dẹ̀ tó jásù mi lára yóò mo ti sọ pé balẹ̀sì àti mi. balẹ̀sì lásán ní òbí. ó gbọ́n kẹta àrùn yẹn lé kó sùn tá kí yẹn mú kó lọ́dà ó jẹ gbẹ ẹnìkan náà ni ó gbégbé yẹn. ó ní hadassana musa musa sọ fún wa ó ní pé wòháyé ibùsọ̀ pọ̀ wá látọ̀dọ̀ suhail látọ̀dọ̀ àbá látọ̀dọ̀ àbí ìhòòhò ọ̀rọ̀ ọ̀jà lọ́tàlá ni wọ́n lọ́ látọ̀dọ̀ àná sọ̀sẹ́lẹ̀ ó ní mọ́rọ̀rọ̀ jùlọ mùsùlùmọ́n ọkùnrin kan tó jẹ́ mùsùlùmí kọjá bishaukin bitori lára ẹ̀gún kan tó wà lójú ọ̀nà faqala ọwọ́ aṣọ báyìí pé láomi tọ́nà ààbà ṣáùkà mọ́fọ́lọ́hún búra màá mú ẹ̀gún yìí kó lójú ọ̀nà láàyè tó rọrọ́ jùlọ mùsùlùmí tí ò ní lè kó nira bí èèyàn kan tó bá jẹ́ mùsùlùmí mọ́ ọ̀hún fi ràn ṣùgbọ́n kẹjú máa ń sẹ lómi nù wàmà òkè ńgbó oníṣẹ́ máa sọ kálẹ̀ jẹun onírò síbàmí wọ́n lè rò pé ń fi sògùn fọgófìrọ̀ la ó sì rà foríjì ọlọ́run pẹ̀lú ohun tó ṣe. wọn dábàá wo hadithi ìtanijí lórí ọlá tí bẹ gbogbo sẹ́sẹ̀ yẹn bá ṣe tí ó ṣe mùsùlùmí láǹfààní àbí ohun tí ó gbé nira kó àní sádàkà hadithi tọ́kẹ́yìn ti á dùn bẹ́ẹ̀. حدثنا موسى قال حدثنا مهدي عن واصل عن يحيى بن يحمر عن أبي أبي الأسود الدئلي الديلبي الديلمي الديلمي عن أبي ذر قال قال رسول الله صلى الله عليه وسلم عرضت علي أعمال أمتي حسنها وسيئها ووجدت في محاسن أعمالها أن الأذى يماط عن عن الطريق ووجدت في مساوي أعمالها النخاعة في في المسجد لا تدع أني حدثني موسى أني موسى بقى صرا وني قولني حدثنا مهدي مهدي نبا وصفا ولا تدواصل لا تدع يحيى بن عقيل لا تدع يحيى بن يعمر لا تدع بالأسود الديلمي لا تدع بذر رضي الله تعالى عنه أني وجيسي الله صلى الله عليه وسلم في عرضت علي أعمال أمتي أنا بيني وصيري سمي باي وفي همي gbogbo iṣẹ́ táwọn ọ̀jọ́ mi ń ṣe ha èyí tó dá ń bẹ̀ wọ́n fi hàn mí wọ́n ṣe yí ọ̀hà àti èyí tí ọ̀dá ń bẹ̀ wọ́n fi hàn mí fawajadtu fi wá rí pé èyí tó dáa jù nínú mi òun ni pé ada sùtá mú kó lójú ọ̀nà iṣẹ́ tó jù ṣe nìyẹn asáwà nìkan la ní kí nìyẹn àwọn mùsùlùmí nìkan la ní ó lóun wá rí i pé iṣẹ́ tó burú jù nínú iṣẹ́ tíjọ òun ṣe òun ni ànùká àtù kẹlẹ́ńbẹ̀ tẹlẹmọ́sídìí káàtù sínú mọ́sálásí láàtù nìfànù táàrọ̀ pẹ̀bù tó ti yẹ kéèyàn tu ni ṣùgbọ́n mo rí i pé bọ́tọ̀ ni wọ́n fi kún gbà yẹn á lérò kù àbẹ́ẹ̀ tí kẹ́ẹ̀tì bọ́tọ̀ wọn fi ń pa ètí ìdìbà yìí gbà yẹn wọ́n máa máa lérò kù ló sọ iṣẹ́ tó dáa jù tíjọ òun ṣe òun ni ìmúṣùtàkọ lójú ọ̀nà èyí tó wá burú jù nínú iṣẹ́ tíjọ òun ṣe òun ni kẹlẹ́ńbẹ́ tíyẹn ń tu sínú mọ́sálásí àwọn míín sì ń tu dìsí o lọ́kàn dí họ yóò jù síwájú ni ibi táwọn èèyàn ti máa rí ẹ̀rí kéèyàn bẹ̀rù ọlọ́run ó gba àwọn nǹkan tó lè èèyàn oníkà sí ìgbésẹ̀ rẹ̀ bẹ́ tóbi gan ọba tí àwọn kóòtù kẹlẹ̀bẹ̀ o lè tọ́jú ọ̀rá tó máa tú sí àbáńkáṣífù ọwọ́ a máa jù sáfọ̀ ẹ̀. ẹ̀rí àgbẹ̀yìntọ́ wa nù hadithi òun ni ìtìlá Allah wa ta'ala rasulahu ala a'mali umma. bọ́lá òun ti fi gbogbo ṣe àlè ọmọ yìí hàn nẹ́bí. ìkejì òun ni pé hadithi yìí sìn àlóyún kòrò kéèyàn ṣe ohun tó máa sa yẹn ní nfààní dẹ́ jìnà sí ohun tó máa kó nira báyìí ẹlòmíì tó bá rí irú tó ti òun ni sẹ̀rí àzọ pé ká má jẹ àlùbọ́sà ayù lọ sí mọ́sálásí ìgbà ẹni ọba ti jẹ àlùbọ́sà ayù báyìí kọ́ má dé mọ́sálásí. àlùbọ́sà ayù ni débi ipa rẹ̀ ń tọ́kẹ̀ ti ṣe pírójẹ́tì tó ju tíra yìí lọ lórí àǹfààní tí ń bẹ ní àlùbọ́sà nínú àlùbọ́sà ayù àǹfààní nípa ọ̀rọ̀ ìtọ́jú gbogbo nǹkan ìwúlò tó wúlò tòun ti bẹ́ẹ̀ haram ṣùgbọ́n ìyẹn ti haram tọ́ ọ bá jẹ́ tí èsèpó ṣe tọ́wọ́ àgbè lọ mọ́sálásí bẹ́ẹ̀ tóorùn yẹn ń bú sùkà. sọlọ́wọ́ àánú hadithi mi bẹ́ẹ̀ abdullahi ibn umar tó gbà pé fa inna malaika sọlọ́ àwọn malaika tata azza àwọn àmà kó sùtà bí mo yẹ ta azza mi ni banu adam pẹ̀lú ohun tó máa nẹ́bí adam bá ń kó sùtà pẹ̀lú ẹ̀. tọ́wọ́ ajá àdúgbò ohun yẹn wọ́n máa máa jẹ́ káàrẹ̀ lómi ìṣègiri àti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sáwọn malaika náà bẹ́ẹ̀ náà lẹni tí ń fi sìgá abẹ́ni tí ń mu ògógóró abẹ́ni tí ń fa igbó ọwọ́ alóhun tó fẹ́ lọ mọ́sálásí ọyẹ kékeré yẹn dá lára rẹ̀ kó tó di pé yọ lọ pàápàá jùlọ tó rùn yẹn bá wà lára rẹ̀. ìkẹta nínú àgbọ́yé hadithi wọn ni pé dandan ní ká kọ́ mọ́sálásí lé o á dẹ̀ máa fọ́ mọ́ anil kọfúrát kúrò níbi àwọn ọ̀dọ̀tí bíi kẹlẹ́ńbẹ̀ àbí tọ̀ ká má tọ̀ sí mọ́sálásí. ọ̀dìyẹ bákan náà ìkẹrin nínú àgbọ́yé tábà nù hadithi wọn ni sinjú kúrò alá ìzára tẹ̀lé sọ̀tà bá ní ìbéèrè fi táàdù lónìí ní ádà ọ̀sọ̀rọ̀ ọ̀sẹ́lẹ̀m ọba rẹ̀ jọ̀ǹkan níwájú ọ̀sẹ̀lẹ̀ sùmáyìn. Aya, aláwọ̀kọ́, àríkùn àti lọ́wọ́ sáà. Ọgọ́rùn-ún mẹ́ta ẹgbẹ́ wa bíi pé ní ọgọ́rùn mẹ́ta ọdún àti àádọ́ta ọdún omi pé ní ọgọ́rùn méjì àti àádọ́ta bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ báyìí dáadáa. sọ pẹ́pẹ́ òun nìkan ni sàábì kẹta tún rí títí ẹ̀ náà tún jẹ́ mọ̀ òun ni àfàwà Hasan ibn Thabit tọ́jú akọrin òjíṣẹ́ ọlọ́run ìyẹn ló one hundred and twenty years láyé ọgọ́fà ńlọ́lọ́ láyé iná ń bàbá rẹ̀ lò òun ni bàbá rẹ̀ náà lò òun nìkan ló tún yàtọ̀ ọgọ́fà ló lò láyé bàbá rẹ̀ lọ́gọ́fà bàbá rẹ̀ náà tún lọ́gọ́fà mẹ́ni tó pẹ́ nírọ̀ ọjọ́ orí sísá ìlúmọ̀nù fàárẹ̀ sí lọ́yẹ̀ àkọọ́lẹ̀ òfin rẹ̀ wá mọ́. náà wa alaikum salaam tó kan. náà yóò pin ẹ̀ báyìí mọ̀ká ló fi ṣe yóò pin ìwọ̀n táwọn àwọn ọ̀rẹ́ ni pé alẹ́ islam yẹ jókòó máa kọ́bùlà èmi dé kọ́kẹ́ gbìyànjú kọ́ lọ kọ́ lọ tún yìí gìsẹ́ ńgbọ́ yẹn kóbìnrin yẹn wà ní ọwọ́ rẹ̀ kó tó di pé yóò obìnrin ti padà lọ ọmọ àkọ́bí tí wọ́n máa ń bí yẹn ọwọ́ àwà ń bẹ yóò máa wá foríjì ọlọ́run ọlọ́run foríjì ọ̀rọ̀ bá nìyẹn ti yẹ. ẹ àwọn làwọn ń wí bẹ́ẹ̀ nítorí pé kò ní àbẹ́ tí kẹ́sì ẹ má wọn lọ nítorí àìní máa ń sọ lórí ni pé tọ́ba pa ìmọ̀kan ló ṣèyàn àgbẹ̀ ìmọ̀kan tọ́ra rí àwọn sọ̀hábà ọmọ yẹ pé kò sí àbẹ́ tí kẹ́sì wọn tún lẹ́yìn ìgbà tí wọ́n fẹ́ àkọ́kọ́ yẹn náà wọ́n ń àbẹ́ tọ́tọ́ báyìí pa ìmọ̀kan ló ní agbàgbẹ́ ni ẹ wà lásìkò jàhìlíyà náà ọkàn yàgbé tóbìnrin yẹn bá wà lọ́wọ́ ẹ fún gbìyànjú kọ́ lọ tún ìjókòó mi ìjókòó kó sì máa wá foríjì ọlọ́run káwọn máa fi sayọ̀ pé à ìyá rẹ̀ mọ́ lọ mọ́lẹ̀ lábẹ́ pákí ni tí wọ́n máa wí tí wọ́n sọ di fáàrí ìyẹn ọ̀gbádùn ni abẹ́ tí gbogbo àti bá ń rántí máa banú jẹ́. ọmọ wa ni àdéhùn wa lọ ọmọ òsìnà lálàyé lọ́pọ̀ ọ ó lè jẹ́ tí bàbá rẹ̀ jiyàn rẹ̀ bóyá ìyàwó tó ti fẹ́ lé nípa lọ́sọ́gbọ́n rẹ̀ ń bò mí oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n máa ń pè mú tọ́ tẹ́jú ni. tó bá bí lọ́sùn àwọn ẹni tí wọ́n máa ń dúró báyìí báyìí báyìí yọ sàn nígbà tó rẹ sí ni bó ti wá nù hadith ọba àbọ́sọ̀sán gbòòrè ọbọ̀ sí kọ̀ọ̀bá àjásìkò ta ikírun bí wọ́n àsìkò yìí wọ́n máa sàn ní. oye jù ni pé kọ́ máa kọ́ sálọ̀ àlàyé rẹ̀ wọ́n lè kọ̀ǹtínú lópin ìgbà tí ò ti jáde kọ́nu rẹ̀ gbé ìtọ́ dáa jù wallahu a'lam tó sálọ àlàyé balẹ̀ kẹ́mi rẹ̀ lè lélẹ̀ àbí sáà tó lọ́wọ́ ká. yọ karùn. ok. tọ́ba fẹ́ jẹ ọ̀kẹ́ lọ. ókè èké ni wọ́n ihun tó ni lọ sí fún wọn jí síra wa kó tẹ́lẹ̀ ni pé gbogbo tó ní ti pẹ̀lú ọ̀rọ̀ sí ibù àwa la ní. sọ pé ẹyin pàkúrò rọ́ọ̀sì òun ló ní gbogbo ọ̀rọ̀ tíìbù gbogbo ọ̀rọ̀ tọ́jú ọ̀rọ̀ ìlera nǹkan àtọ̀rọ̀ operation gbogbo everything òun lónìí gbogbo kìnìyàn ọ̀dọ̀ wa ni wọ́n ti mu àrùn bẹ́ńbẹ́ nítorí báyà kúrò àti pé ẹ ọ pé àdà fàṣẹ́sì ló ní sáà ilmahil ìfẹ́ wọn a máa bèrè léèrè ẹ anilmahil sọ wípé ni àdà onírìnrìn sùtá lọ́wọ́ àmbẹ́ wọ́n ń dọ́gbọ́n tọpa torí ti jí tíra wa kó ń jèlò da sínú omi lọ́dọ̀ ìjà dájúlá ìyókù wọn sì rú lọ wọn wá àwọn ẹni tó gbọ́ lábá wọn dẹ̀ dá sílé òyìnbó wọn lè láwọn fi ń kọ́ yín ní múra wọn lè láwọn fi ń kọ́ yín ní kinní kan àwọn tíra tó ń jí tó ń jẹ. ẹni ọba wa lọ sí mistake ṣe pẹ̀lú hadisi kan tó lọ́rọ̀ nu ọmọ àti sádàkà dínẹ́rù ọmọ àti sádàkà dínẹ́rù dínẹ́rù yẹn ọmọ alẹ́ ní ten thousand báyìí ten thousand naira pàápàá jùlọ tó bá yẹ pé gbàtẹ́jẹ́ ń tú kúkú gbò lára obìnrin ló ṣe. wọ́n bá ṣe pé ńgbà tẹ́jẹ̀ ti ń dáwọ́ lọ ọmọ ṣe sádákà ní sùn dínẹ́rì ní ṣe sádákà ádẹ̀tún wà foríjì ọlọ́run ọba lórí ẹ̀ nítorí pé ẹni ìpìlẹ̀ ẹni tí ń súnmọ́bìnrin nígbà tí ń sàlejò lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam ó ní mọ̀lẹ́ ọ̀hún ẹni tá a ti sẹ́bilé tá a ti ọba òun ni mọ̀lẹ́ àtà áhìdàn ẹni tí ń lọ ọba obìnrin tí ń sàlejò ṣe ẹni báyàwó rẹ̀ láti lóòótọ́ àyà sọ wípé nìsa okun harisulakum fàtú harisakum àná ṣìṣù wípé àwọn ìyàwó yín oko yín ni wọ́n jẹ́ ẹ máa lo oko yín bẹ́ẹ̀ bá ti fẹ́ ìtumọ̀ rẹ̀ ni wípé ó lè kọjú ó lè kẹ̀yìn alimohim ó ṣàjà sí pé ibi abẹ́ tí wọ́n ń gbà bímọ gan lè yẹn wọlé sí kò sí èyí tí ó lè ṣe tóbi agbẹ̀yìn máa ń lọ lẹ́kọ̀ọ́ ń pa rẹ̀ ah, àwọn èèyàn ń gbọ́ níta. Aya ọ̀rọ̀ bọ́ di ẹ bẹ́ẹ̀ ni. Ó wá ọ̀daràn ni tẹ́rí tóbìnrin yẹn àfa yẹn àkọ́kọ́ náà ẹni tọrọ yé ni ẹnìyàn ó lójijì ni ká ah, kíní yìí ẹ̀yin náà sá mọ́ ó ti yẹ kó rí kó rí yìí ìgbà tí gbára jáde báyìí yóò padà rí i pé ah, ó ṣèké o àti ẹ̀jẹ̀ ń bẹ lára irú eléyìí ẹ̀kọ́ mọ́ tó ẹ wá rí ti àáfàá tó ṣe kìíní mọ̀rẹ́ bá lé fàáfà yẹn ni pé kọ́ lọ wáyàwó fẹ́ kọ́ wáyàwó fẹ́ sí tó bá yẹ pé sẹ́ẹ̀rì ò tún kó wá sẹ́ẹ̀sì tí ó fi lè fẹ́ yàwó kejì sódà tí kìíní bá ń gbọ́ ọmọ dání torí náà nfààní tó wà nínú kéèyàn fẹ́ jẹyọ kan lọ nìyẹn ẹni tó bá jẹ́ alára galegale tí kìíní bá ń gbọ́ ọmọ lọ́wọ́ ọ̀tún ò ní gbọ́ ọmọ lọ́wọ́ tí kìíní bá ń ṣàlejò kìí sábà papọ̀ bó ṣe bí ijọ́ mélòó kan yóò fi yàtọ̀ síra wọn tòyìn ó tọ́ba jásí pọ́ kí wọ́n máa sọ pé ọ̀rẹ́ mi ọ̀kí wọ́n sọ pé ọ̀rẹ́ o. ààrẹ ti gẹ̀ẹ́dì ìmọ̀ràn tá a lè fẹ́ nìyẹn náà ní kọ́ lọ ni wọ́n bẹ̀rù ọlọ́run àfa tó pé láàrin oṣù oṣù méjì kò ní dọ́dọ̀ obìnrin tọ́ba pé oṣù mẹ́rin ó ti fẹ́ di èèlà nìyẹn. ó kéré ọ̀pọ̀ jù bí ìjọ kẹrin tí ọba wa lè gbìyànjú rárá kọ jẹ́ mọ́júmọ́júmọ́ so that tó fi lè láǹfààní àti wẹ ìwé jẹnẹba súnẹ tí ọgbà aládá lórí ẹ̀yìn àbẹ tí gẹẹti ṣùgbọ́n kó wá ṣe pé oṣù kí wọ́n máa lọ sóbìnrin èèyàn ń kó nira bóbìnrin nìyẹn ọdẹ wa nù hadith pé là dọ́rọ́rọ́ wọlé àdìrọ́rọ́ ìgbà tí yẹn ti rí pé sẹ́dí yẹn wéyìn ò ní lágbára mọ́ kí yẹn túkùn rẹ lẹ́kọ́ lọ lómi ọ bá àti kóbìnrin ni ọ̀lẹ́mi rẹ̀ sọ pé oní táǹtẹ̀bù ni yóò sá máa gbogbo ìgbà ni kíyàn lọ́wọ́ yàwó fẹ́ náà ẹ pé lóṣù kan lóṣù méjì yẹn wọ́n máa tù bí